أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أهل الكتاب أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أهل الكتاب قد جاءكم رسولنا يبين لكم يبين لكم كثيرا مما كنتم تخفون من الكتاب ويعفو عن كثير وجزاءكم من الله وكتاب مبين يهدي به الله من اتبع رضوانه سبل السلام ويخرجهم من الظلمات إلى النور ní sọ́ọ́tù màdìdà táyà ẹlẹ́ẹ̀kẹ́dógún níbi tí ọlọ́wọ́ bá lè kẹ́lá ti ń ṣàlàyé òtítọ́ ìrọ̀sọ́ọ̀lì pẹ̀lú jíṣẹ́ àti àlùkò áàlì. ní òní ọjọ́ kẹtàdínní ọgbọ̀n nínú oṣù Rajab ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn mẹ́rin ọdún àti ọdún mọ́kàndínní ogójì ìjọba tàbí sọlọ́wọ́ àtàlàbẹ̀. السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته wa tí a máa ń ṣe tẹ̀síìrì ní jùmọ̀ àti ọba kẹ́yìn oṣù òkè. káyà kẹ́ẹ̀dógún tó sàtúmọ̀ ìdá ìgbà náà ni a ti gbé tẹ̀síìrì wa lé. káyà tí wọ́n kà fún wa yìí òun náà ni àlàyé òdodo àlàyé òtítọ́ pẹ̀lú òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam pẹ̀lú Al-Qur'an yẹn pé bí táàbì gbọ́ òdodo á gbọ́ lọ́dọ̀ àtẹ́bí á sì gbọ́ nínú àlùkò hàn. ọlọ́wọ́ bá wá ń sọ nínú àyà tí wọ́n kà fún wa yìí lẹ́ni tí múrò wá anẹ́fì ilkẹ̀rìmà fún ara ọlọ́run wípé òun ti rẹ́ òjíṣẹ́ òun ti ṣe Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam òun ti fi mọ̀ náírà òun fi ẹ̀sìn òdodo rán gbogbo ara rẹ̀ lárúbáwá wọn ni elédè mi ni àwọn tí wọ́n mọ ọkọ̀ mọ́kà ni àtàwọn ẹni tó ṣe pé wọ́n lè kọ ìyẹn ni pé àwọn ẹni tó ṣe pé wọ́n lè kà wọ́n ò lè kọ́ àtàwọn tó lè kọ́ àti wípé ọlọ́wọ́ bá gbé ànábì dìde pèlú báyìí náà dì pẹ̀lú àlàyé àti ṣíṣe ìyàtọ̀ láàrin òdodo àtìbàjẹ́ òun lọ́lọ́wọ́ bá ti sọ nínú àyà tí wọ́n kà fún wa yìí ọlọ́wọ́ bá ní yá ahlal kitabi qad ja'akum rasuluna yubayyinu lakum kathiran mimma kuntum. قد جاءهم من الله نور وكتاب ọlọ́run ní ẹ̀yin gbàgàgà bíyà ọdíjà àkómọ́sọ lò náà òjíṣẹ́ wa ti wá dé báyìí yorùbá yé lò làdún kẹfì rán mímọ́ fún tuntun fún nàbí kìtà bẹ̀ tí wọ́n máa ṣàlàyé fún yín ọ̀pọ̀lọpọ̀ ìwòsàn fi ń pamọ́ nínú tíra ìyẹn ni pé a ṣàlàyé fún yín ewu tí yọ ṣàlàyé ewu tí àwọn bàgàtà bíà tí wọ́n fi pààrọ̀ rẹ̀ yọ ṣàlàyé ewu tí àwọn bàgàtà bíà tí wọ́n ti yí yọ ṣàlàyé ewu tí àwọn bàgàtà bíà. tí wọ́n lọ sọ ìtumọ̀ rẹ̀ yàtọ̀ sí èròǹgbà ọlọ́run yóò tún ṣàlàyé ohun tí àwọn bàkàtà bì tí wọ́n ń dàgbà rẹ̀ mọ́nà ọba nínú tíra yẹn ọlọ́wọ́ bá ní wá ti wá yorùbá yìí nù kẹfì tó fòfò fòun tó ń tó fò kìtà yóò bá ṣàlàyé ẹ̀fí ń pamọ́ nù síra wọ̀nyá fún wa nǹkan fi yẹ̀rù yóò sì dákẹ́ nípa ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn nǹkan táwọn bàkàtà bí a ti tó ti yí padà òun tó jọ dákẹ́ ń pa ilé yẹn torí pé lápá ìdáta bí bàyánì torí pé kọ́ sàlàyé ẹ̀ kò sáǹfààní kẹ́kẹ́ mbẹ́ Al-Imam Hakim nínú mùsùlùmí rẹ̀ látọ̀dọ̀ àtúnláyé fún àgbáṣe rọ́dí ọlọ́run tààrà àdìgúnmọ̀ wọ́n lè mọ kàfá bí rọ́jìmì ẹ̀ńtọ́ bá gbà ní gbàgbọ́ pẹ̀lú nílẹ̀kùn mọ́ aṣẹ́wó abilékọ àbí abiléya ọ̀kan ní kàfárà mílíkù áàd wọ́n lè dáhùn ti sàyẹn ní gbàgbọ́ sálùkù áàd láàyè tó ṣe pọ̀ òfin ò lérò wípé ọlọ́run tọ́lọ́run sọ fún ẹ̀yìn bàgàdá bíyà alójijì ẹ wá fi wá dé báyìí yóò máa ṣàlàyé fún yín pípọ̀ nínú tẹ̀lé ń pamọ́ tó síra àfàwà abdullahi ibn abbas radiyallahu ta'ala anhuma olùfọ̀kánà rọ́jìmù mímọ́ àfáwù ilẹ̀kùn mọ́ abilékọ àbí abiléya tó ṣàgèrè ọwọ́ àná àwọn táwọn bàtàkà bí àfi ń pamọ́ ọlọ́wọ́ sọ yìí pé hadithi yìí àfi tirẹ̀ gbádùn ọ̀ ọkàn yàrá pé mọ Bukhari àti Muslim wọ mo jáde nínú sọyìn hayi ìmánì lẹ́yìn ìgbà yẹn Ọlọ́run ọba àdìgẹ Ọlọ́run múrò wá nípa Al-Qur'an al-Azim èyí tó làwọn bá sọ kalẹ̀ fún anábìrì alákọọlẹ Ọlọ́run ní kọdí jẹ mìíràn lọọjì lóru wa kitabun mubin ó ti wá dé báyìí látọ̀dọ̀ Ọlọ́run ọba ìmọ́lẹ̀ àti tíra tọ́jú ẹlẹ́gbẹ̀rẹ́ àlàyé tíra yìí yàdí bí ọlọ́run wọn ní dára àrùndùn àdàbò ṣubúlà sàlámì yóò bá ọlọ́run bá fi tíra yìí sí ìmọ̀nà fẹ́ni tí ibà ń tẹ̀ tọpa ìyọ́nú ọlọ́run ọba ṣubúlà sàlámì yóò fi dìmọ̀nà ọ̀la àti àwọn ìlànà ìdúró déédéé tíra yìí wọ̀nyí kúrẹ́jọ gómìnà zolomá ti hílà lórí mi ìdílé yìí. àti ibi ọlọ́wọ́ ọba ó sì máa fà wọ́n yọ nínú òkú lọ sínú bọ́lẹ̀ pẹ̀lú ọ̀dọ́ ọlọ́run wọ́n yá àdé ìhìm ìlà sírọ̀ ọ̀tún mustaqim adẹ̀ fi wọ́n mọ̀nà lọ síbi ojú ọ̀nà tó tó dédé ìtumọ̀ rẹ̀ ní ibi aláwọ̀ nínú àwọn ìparun á sàlàyé fún ọ̀nà tó kílíà jù bákan náà nǹkan tí a lè sọ́ni lára nípa ẹ̀ á gbé kúrò fún ọ. èyí tí ó sì jẹ́ ọ̀rọ̀ tí ó nífẹ̀ẹ́ sí jù á ṣàlàyé fún ọ òun ti jẹ́ sílẹ̀ á gbé kúrò fún ọ àtọwọ́sọ náà ìlà akuwami hàlà lọ́sibí ṣe tó tó dédé ọlọ́run bá wá fẹ́ sọ nípa ẹbọ tí àwọn ọ̀dẹ̀ sọ̀rọ̀ sí asọ́sọ ẹbọ òun lẹni tí máa ń pe ẹrú ọlọ́run lọ́mọ ọlọ́run ọ̀sẹ̀ bọ́ọ̀lì ọlọ́run bá fẹ́ sọ nípa ẹbọ tí àwọn ọkùnrin yóò ṣe àtàyè ní gbàgbọ́ wọn ọlọ́run ní ìlànà ní kápá lálẹ́ rẹ kọ́ ló iná lọ àwọn àlùbọ̀ sí òkú ìgbọ̀nrín yá. Thank you. قل فمن يملك من الله شيئا من أراد أن يهلك المسيح ابن مريم وأمه ومن في الأرض جميعا ولله ملك السماوات والأرض وما بينهما يخلق ما يشاء والله على كل شيء قدير. الله أبا أبو lẹ́ẹ̀kan náà ọlọ́run fún wa nírò ó tún mú dájọ́ wá nípa ike aláwọn ọkùnrin yóò yẹ ẹ má pè wọ́n lẹ́lẹ́sìn kejì wọn kèfèrí ni wọ́n kí lọ́kàn tí wọ́n fi ya kèfèrí nítorí wípé wọ́n gbà pé màsífù ìyá yín sọ ọmọ mọ̀ríyáwọ̀ tí ìṣẹ́rú ọlọ́run tọ́jú ẹ̀dá ọlọ́run wọ́n gbà pọ́ ọlọ́run ni ọlọ́ọ̀ba ọ̀gá dùgbòlówó ọ̀yìn lọ ní gíga tó tóbi lẹ́yìn ìgbà ọlọ́run sẹ́ wa ń sọ nípa agbára rẹ̀ lórí gbogbo gan àti gbogbo ohunkóhun abẹ́ ìkápá rẹ̀ lọ́wọ́ ọlọ́ọ̀ba ní ìlàkọ́ni kápára lẹ́bí rẹ̀ kọ́lu inna Allaha huwa al-Masihu ibn Maryam pápá wọ́n ti sa ẹni gbàgbọ́ àwọn ẹni tí wọ́n sọ ikú dáadáa jẹ́ ọlọ́run náà ní mìíràn síhù ọmọ mọ̀ríyàmọ̀. ọlọ́run ní kò rí bẹ́ẹ̀. yálọ̀ ọba ní èrè àtẹ́bí máa sọ fún ọ wípé gbogbo nǹkan bẹ mi sọ fún ọ wípé ta lẹni tí ó lè ní kápá ọba. bàbá gba lérò. láti pa bọ̀síhù tí wọ́n ń pè lọ́lọ́wọ́ láti pa láti pa ìyẹn bọ̀síhù ọmọ mọ̀ríyámọ̀ tọ́lọ́ bá fẹ́ pa àtìyá rẹ̀ àti gbogbo ẹni tí ń bẹ lórílẹ̀ yẹ́nyẹ́ tọ́lọ́ ọba bá fẹ́ pawọ́ tàlẹ́rì náà tó lè ní kápá kẹ̀kẹ́ lọ́dọ̀ ọlọ́wọ́ ọba kò sí. wàlúùláì ọlọ́wọ́ bá ní àdìsọ́lọ́wọ́ bá bá gbèrò bẹ́ẹ̀ talẹ̀ bí ọ̀sán fọlọ́wọ́ tọ́lọ́wọ́ bá bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ talọ́ máa lágbára láti yí ọlọ́wọ́ ọba nípa pé kọ́ bá ṣe bẹ́ẹ̀ bí kò sí pé kápá gbogbo sọ́nà àtìlẹ̀ àti òtí mbẹ láàrin méjèèjì ọwọ́ ọlọ́run lọ́wọ́ ọlọ́wọ́ bá a máa ṣẹ̀dá ohun tó bá fẹ́ ìyẹn ni pé gbogbo ohun adálẹ̀ ṣe ní àlàmẹ́ ẹ̀ṣá lórí ohun tó bá fẹ́ wọn ò lè bí ọlọ́wọ́ bá nípa ohun tó bá ṣe pẹ̀lú agbára rẹ̀ pẹ̀lú dọ́gbandọ́gba rẹ̀ pẹ̀lú títóbi rẹ̀ wọ́n ní eléyìí ó ń jẹ́ ìdésí ọ̀rọ̀ padà fáwọn kọrin yó wọ́n ní àlẹ́ yìí ní ńlá áínú lọ́yìn àlùmọ̀tàtà bìcátù ìláyọ̀ bìlìkìyàmọ̀ bàbá ni oríṣiríṣi fi dẹdẹ ọlọ́run ọmọ ajẹ́ ti àwọn ọkọ rí òyà àwọn ibi dẹdẹ tó ti pé ọmọ wa ṣiṣẹ́ tẹ̀lé kọ́ máa jẹ́ tiwọn títí ìjọ ìgbéga bìlìkìyàmọ̀ mọ́sálà wọn dàbí pẹ́ẹ́nìkan béèrè rẹ̀ ìpè tí a lè ṣépè yẹn lè rí láàánà ọ̀sán pé. kéèké ọjà alágbájá kan kí ẹ ṣe pè fún yẹn àkọ́dá gbọ́dọ̀ kọ́kọ́ mọ̀ yìí pé nínú àwọn kẹta lè sọ wa nínú ẹ̀ ìpín bẹ́ẹ̀ o nínú hadith abdullahi ibn Umar radiyallahu ta'ala anhuma wọ́n lè jíṣẹ́ ọlọ́run sallallahu ẹ̀rí mú mi ní ọgbọ́dọ̀ la ẹ̀dọ́ bàbá sí pè fún yà báwo Tirmidhi wọ́n gbé hadith yẹn jáde. Samura bin Jundab radiyallahu ta'ala anhu wọ́n là Nabi sallallahu alaihi wasallam ní la tala'anu bi la'natillah ẹbí ṣe pè fúnra yín o ìbí dandan ọlọ́run ẹbí ṣe pè fúnra yín ọlọ́bí kọ́dọ̀ bí bẹ́ẹ̀ náà ní bínú ọlọ́run ìyá ọlọ́run bínú sẹ́nìkan ẹbí ìwé o wọlé fitna ẹsì má fi náà ṣépè fúnra yìí o ẹrí ẹ gbọ́dọ̀ ṣépè fúnra yìí o hadith imam bukhari wọn fi jáde lọ aládàbí mufrad hadith mi tóli lórí pé ká sọ àwọn wa níbi èpè òun ni hadith imran bin hussein radiyallahu ta'ala anhu wọn ní láàrin ìgbà tó ti sọ ọlọ́wọ́ bá wà nílé àjò wọ́n ti di pé obìnrin kan náà wà ń sọ ọ wà lórí ràgúnmí lọ́ba ti gbéra kú ní yẹn ọkà rẹ̀ ọ̀fẹ́ ṣe dáadáa ọba kú lépè ìjísẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam pé khudu ma alaiha wa turkuha lórí gbogbo nǹkan tí mẹ́lẹ́ rà kú ní yẹn ẹ̀yà kú sọ̀kalẹ̀ lórí rẹ̀ o torí èpè é ṣe gágége fa ẹlòmíì tí wọ́n máa wọ ọjẹ́ bíi kí wọ́n wọ gàrí jẹ yóò sì pé ń dájí yọ̀ọ̀sẹ̀ láàárọ̀ yọ̀ọ̀sẹ̀ lọ́sẹ̀ yọ̀ọ̀sẹ̀ rọ̀lẹ́ àtàlẹ́ ìpè yíṣà nìta lọ́la ìkẹ́ pọ̀ àdáwò tó ti àwọn lágbára jòwó làwọn kan mẹ́nu àwọn oníṣẹ́ wọn ó ní bí iṣẹ́ àbíṣẹ́ làwọn ti gbà ní àwọn mọ́lẹ́mọ́lẹ́ aláìní dédé pèlè bàbá ọmọ náà wá kọ́ sẹ́nu máa ẹ̀ mọ̀ báwọn tí wọ́n ń kulé náà wá ń ṣe bẹ́ẹ̀ o wọ́n láwọn èsì bẹ́ẹ̀ sí wọn. àwọn mọ́lẹ́mọ́lẹ́ àtàwọn kẹ́lẹ́kẹ́lẹ́ tí wọ́n bá bẹ̀rẹ̀ pé ike yẹn máa wọn gàrí jẹ ni ẹ wá kí ló ṣe tó le tó báyìí èpè ni ó ti dàdúrà ni àbí àwa dàdúrà bò. àti èyí sàdébí ẹ̀wọ̀n fún àdébí sọ́nù lọ́wọ́ ẹ̀sánlá nínú gàdọ́ sọ kó tó di palọ̀ gbogbo ẹ̀dọ́ bá gbégbé fún dàdúrà nínú ìjọ yìí ó ti dàdúrà padà àwa dàdúrà bò ní tiẹ̀ ẹ̀rí wọ́n nígbà tí arábìnrin yẹn bá fún ìkẹ́gùn yẹn ó fún lépè òjijì ọlọ́run ẹ̀ ẹ́ kó dùn mọ́ àlẹ́ yìí hàn wà tóró kó hà tẹ́lẹ̀ gbogbo jẹ́tẹ́ kó sí adégbé ìpè ọ̀fẹ́ sí o gbogbo ẹ̀ dẹ́ sọ̀kalẹ̀ sẹ́rí nǹkan ẹ̀gbìn yẹn gbọ́dọ̀ gùn mọ́ o ìwọ́n tó máa ń gọ̀ kadà àbí òfẹ́ dábọ̀ kadà yìí ni à ó ní dúgbò lọ àbọ̀kọ àbírù ewu ọkọ̀ bú alẹ́lẹ́ sára pààtì ẹ̀ torí ó sì búburú ti dọ̀báyà ìyàwó àbòmí gbà lọ àwọn sọ̀sọ́

àbí dàgbà ọ̀dì ọlọ́run tàlà wọ́n dò jísọ ọlọ́run sọlọ lọ́wọ́ àṣàlá sọ bẹ́ẹ̀ ráwọ̀ elépè láyà kó o ṣùfà á kọ́dà bọ́jà fa ẹ mọ̀ fún àwọn ẹni wọ́n mẹ́mẹ́ àwọn olùmọ́ mẹ́mẹ́ ọba yẹ kò ní sì o wọ́n àdá wọ́n ò sì ní jẹ́ ẹni ẹ̀rí níjọ́ ẹ̀rí nínú káàsó ahókò ní èpè òun ni hadith anas malik ọjọ lọwọ tẹlẹ àti wọn ni arákùnrin kan rí pẹ̀lú jíjẹ Ọlọ́run sọlọ lọwọ àtàlá lórí ìràkúnmí kan ọba sí pè fún àtúntì ẹgbẹ ajúmọ gẹ báyìí náà ti máa ń ṣe yẹrẹ ẹ ni o ọba fún ní èpè òjíjẹ Ọlọ́run ni a yà abdallah ìrẹ ẹrọ Ọlọ́run látẹsí máàna alábà ìrìn mọlẹ́ọ́ọ̀lì àti náà fi ká bá lọ sí kù kẹfìrí papọ̀ mọ́ mi tí mùsùlùmí wa ẹ̀rí gẹ́gẹ́ torí bẹ́ẹ̀ ràkúnmí elépè mẹ́rin mẹ́gbèrè pẹ̀lú wa wọ́n yà kọ́ wá nìkan tó máa gbé ràkúnmí tiẹ̀ lọ nígbà tẹ́gbẹ́ fẹ́ ọba dé kó ṣe pé sójú rẹ̀ nìkan ní òsè ẹ̀rí bákan náà àdìsí mi àdìsí sábì tó ń dọ̀ hàn wọn là ń débi sallallahu alaihi wasallam sọ yìí pé àlélá àdúlùmọ́ mi ni kàfọ́ sílẹ̀ kí yẹn sí pèlè mú mi ní òdodo ó dàbí ẹni pé yẹn pa náà torí pé ọ̀dà wọ̀ ẹ̀rí kí ló ń láàánú òun ní ìgbéni jìnnà kúrò nínú òkè ọlọ́run àyàfẹ́ ni tọ́lọ́wọ́ bá bá ti dájọ́ ọrú bẹ́ẹ̀ lé lórí lókù kọ́dà bí wùdú yóò ti gbọ́dọ̀ ṣépèlé yẹn kò gbọ́dọ̀ ṣépèlé rẹ po yẹn gbọ́dọ̀ ṣépèlé gígan àbókè á ṣépèlé kọ́ bá yẹ pé bẹ́ẹ̀ ni ó di lóòdì yọ̀ kó kò rí fún àpáta ṣùgbọ́n bí wọ́n bá wá ti wá ṣépè fẹ́ dání yẹn lálàyé nu bí tá ẹ̀wọ̀n mi láti débẹ̀ òun lọ̀rọ̀ tí àfa wa sọ yìí pé wàhálà rot ìdí tí ọ̀rọ̀ padà nílé iṣẹ́ o fáwọn fi ni ojú ọgbẹ́ màsí ìbú lọ́gbọ́n ọlọ́run ọlọ́run ló ń bá ń ṣẹ̀dá ohun tó bá wà adálè ṣẹ̀dá lórí gbogbo ń bọ̀ òun òun tẹ̀sí kápá ogun sánà àtìlẹ̀ òun bá ń ṣẹ̀dá bó bá ti wù kóun ṣe dá yín sá òun fún bẹ́ẹ̀ kóun ṣe bẹ́ẹ̀ wọ́n ti jẹ́ ìgbésẹ̀ ọ̀rọ̀ padà fáwọn ọ̀dẹ̀ sọ̀rọ̀ àfáwọn àlẹ́ yìí làáyínú lọ́ọ̀hí àlùmùtàtàbíà. Ebi ibi dẹ̀ ni ọlọ́run kọ́ máa jẹ́ tiwọn yìí tí wọ́n máa wá ní sísẹ̀ntẹ̀lé ilé ayọ́ mi kìyàwó níjọ́ ti dà kìyàwó. Ṣé èyàn lè ṣe pé bí èèyàn pẹ̀lú gbogbo àdúrà àwọn àhàdìsì náà kó dalẹ̀? Èyàn lè ṣe pé bilwasil aaf tọ́ba ní ìkànjú kọjú dákẹ́ mẹ́ta gbogbo àwọn èyí táwọn sọ́lá ń sọ yìí. ẹ̀rí wọ́n fèsì ràkúnmí yẹn. sùwọ́n ayé pépè gbogbogbò bí àpẹẹrẹ la'anatullahi 'ala al-kafirin ẹ̀rí pé gbogbogbò ni ẹ̀rí kan bẹ́ẹ̀ ìgbéjìnà máa ti àwọn ala gbogbogbò ni bẹ́ẹ̀ náà ni wọ́n níbí kí ẹ̀rọ pé ọlọ́run kọ́ máa jẹ́ alábòsí. gbogbogbò ni sẹ́wọ̀n fún ẹsẹ̀ máa sàdáyẹ nípa alábòsí báyìí lẹ́ ń bá rí bákan náà wà lè gbogbo sẹ́ni ẹ̀yìn nígbà ìgbésí lọ sọ́wọ́ ọkọ̀ máa jẹ́ káwọn oníbí díà àwọn ọ̀pẹ yẹn kìí ṣe pé ọjà yẹn rí irú yẹn tẹ̀ tọ́ nígbà tó o bá ti kọjú dẹ́ni kan pé àbí kìíní báyìí ibi dẹ́ni ọlọ́kọ̀ máa jẹ́ tiẹ̀ tó ẹ̀rí kejì nínú èyí tó tún sẹ̀tọ̀ òní pé yẹn lè ṣépè fi wá sí akáp pẹ̀lú ròyìn ẹ̀ṣà àtòwò ló fà tí àfààfin wọ́wì bí kéèyàn sọ pé la'natullahi 'ala al-yahud ìgbéjìlẹ̀ sáánù ọlọ́kọ́ máa jẹ́ káwọn jù wọ́n dẹ́ sọ̀rọ̀ ìròyìn sátiwọ́ àwọn kọ́ríó àtàwọn mẹjúùsù bẹ́ẹ̀ náà ni àwọn abọ́ná àwọn ni wọ́n jẹ́ mẹjúùsù àtàwọn alikawari ìyẹn lè wọ́n wọlé pé pẹ̀lú ìròyìn àtàwọn rọwáfíìn àwọn rọwáfíìn àwọn rọfíìn náà àwọn ẹni tí wọ́n dé Abubakar àti Umar radiyallahu ta'ala anhuma wọ́n fi orúkọ àbùkù àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ sí ìdarí àlùmọ́ lẹ́yìn Ànábì sallallahu alayhi wa sallam àwọn yẹn náà nínú àwọn tó ń sẹ̀tọ́ tó yẹn lè fúlé pè nìyẹn pẹ̀lú ròyìn wọn ládàá yẹn sẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà làwọn ti ń jẹ rìbá àwọn kan ló sọ̀sọ́ láti gbé pè kalẹ̀ ó ti gbé pè kalẹ̀ fún ọ tẹ́lẹ̀ náà làwọn aláṣẹ wò ṣùgbọ́n èèyàn gbọ́dọ̀ mú èèyàn kẹ́ pàtó kéèyàn wọ́n lé pè àyàfi tíṣẹ́ rí abá fílẹ̀ gbígbé yẹn lè mú lé pè lókun àyàfi tó bá yẹ kó rinlẹ̀ ìpè rinlẹ̀ fẹ́ nìyẹn nínú òfin ẹ̀sìn bí kò bá bí kò sọ pé firaun la'natullahi alayhi wa abu lahab la'natullahi alayhi ìjà rí ẹ̀rí kan lè bá kélé àdáwò kò sí wọ́n fẹ́ kó nídìí kó wí ètò fìràwọ̀ tọ́jú bẹ́ẹ̀ ní ìsàlẹ̀ láàánú tó lọ́ọ̀ṣì àlẹ́ èyí tí ń bẹ́ lára rẹ̀ òkú tẹ́lẹ̀ ọ̀sán afẹ́fẹ́ ti bí ibù àbí Abu Lahab ó ti di súrà ẹwà ẹwà gbáko tó ṣe pẹ̀lú yẹn ọ̀sán àdúrà kó rẹ̀ sí wàhálà. bákan náà èèyàn gbọ́dọ̀ sípìnlẹ̀ yẹn kan tọ́wọ́ kan ti dá akọ rẹ̀ pé lágbájá tó sì wà láyé kódà kọjá lẹ́sẹ̀ tọ́lọ́ lè tú bákan gba Islam nínú mistéèkì táwọn lórí àwọn ọmọ jàbàtà lórí àtúnṣe tó ń ṣe nìyẹn gbogbo ẹni tí wọ́n ti kẹ́sẹ̀tì lórí rẹ̀ ṣé wọ́n lọ parí. sọ̀rọ̀ burúkú lórí ẹ̀ èyí náà wá wò wá alágbóyè báwọn náà ti ní ti gba wàhálà tí wọ́n tẹ̀ fura wọn sí wọ́n wá sí mímọ́ ọlọ́sàkí sọgbà ní ìyàbá ti kọjá àlàyé tí máa ń ṣẹlẹ̀ nìyẹn ẹni tí ń dẹ́sẹ̀ ìkílẹ̀ mọ̀ tó máa ṣẹlẹ̀ sí lọ́la láti ọba ti fún sùdá bá wa kákàtú àmọ̀dẹ fún náà onídìí káwọn olépè tàbá àgbàdàjọ dọ́mọ̀ ya kọ́ ẹjọ́ jókòó ń sáfù wáyé mọ̀rẹ́ ti gbà wọ́n ní bẹ́ẹ̀ bá ní ọ̀wọ́ bẹ́ẹ̀ kì í ọ̀ bẹ́ẹ̀ yẹn tí ọba ti sùúrù nígbà tí yóò tó sàtọ́ bẹ̀rẹ̀ fìtí bẹ̀rẹ̀ àwọn èèyàn kẹ́ wà pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ gbà yẹn tí wọ́n ti wà pẹ̀lú abáyé sí nínú súnlẹ̀ òdodo ọlọ́kọ́ má di kásìnà kí ẹ wá ti lọ sọ̀rọ̀ òsì àpájù làwọn tó máa ń yára kọ̀ọ̀kan àbí tí wọ́n yára sí késẹ́ẹ̀tì ìjọ bẹ́ẹ̀ nìyẹn bá dúró àbá àbàtẹ̀ wá wílé àwọn àfa yẹn ò ní sùúrù ẹ wá dúró ọ̀rọ̀ burúkú tí wọ́n ti sọ sí wa ilé wa ní lónìí. ó fi èyí pé iye kan iye ò lè sùn báyìí tí yẹn wọ̀ nípè ó ń tọ̀hún dẹ̀ wà láyé kódà ọjọ́ lẹ́sẹ̀ tóró lè túbá tó dẹ̀ lè gba ìsìláàmù kó tó di pé yóò ṣe ọ̀sán lọ́wọ́ ní kẹ́rin bọ́ lọ́wọ́ àbójú ṣé ó tún jẹ́ ìgbé òsùn mọ́ lọ́wọ́ bóòlù àti adájọ́ pé kọ́ lọ́wọ́ gbé jìnnà sí kẹrẹ̀ kèfèrí là ń sọ yẹn o bóòlù wà mùsùlùmí tó yẹ kó kí ìtọ́ máa ṣépè àbí kèfèrí àbí ẹni tó jẹ́ oníbídíà mùsùlùmí tó jẹ́ pòkì bóò ló ti máa ṣe pè ẹ̀bùn ní bídíà bóò ló ti máa ṣe pè fún ẹ̀dá kan ẹ̀jẹ̀ ká mú kínní yìí lọ́wọ́ wọ́n máa ṣe nǹkan tí ó tún yẹn tó náà ṣùgbọ́n nǹkan tí wọ́n fi máa ń bọ̀ yìí pé wọ́n yẹn gbé dání yé yọ̀ kẹ́gbẹ́ ènìyàn ṣá ṣèkọ́ ọyẹ kẹ́ ti wọ̀ wọ́n ní pèjọ́ ọdún sí ti. lásìkò kẹtẹ ni wọ́n tún dẹ́wò yìí ẹ̀ẹ́dẹ́gbàwé ní ìfẹ́ máa ẹ má gbàgbé bá ti wí yẹn tẹ́lẹ̀ o lè láàánú tó lọ yàrá ìlú mi tẹ́lẹ̀ rìn lè fi àpapọ̀ nìyẹn ẹ̀sìn lágbájá báyìí tẹ́ sùn gbépèlé lórí ó lè tú bánà wọ́n ní wọ́n mú arákùnrin kan wá sọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam láti ṣe hajj fún ìjìyà ìjìyà tó wà ní sẹ́ríà nítorí pé mutí wọ́n ti wá jẹ́ ní àyíláì ẹ̀rí ọ̀kan náà wọn sàhábà ridwanullahi alayhi àwọn àlelà àdàhùnlọ́ ìgbéjìlẹ̀ sáànù ọlọ́kọ́ máa jẹ́ tarakùnrin bọ́ ẹ̀tẹ́rọ́ bọ́ yóò tàbí sóòwò nìkan gbogbo àwọn máa ń kó wá máa ń kó àwọn aláàká máa fún lẹ́gbàá gbogbo gbà àbẹ́bí sallallahu alaihi wa sallam ah la tu'inu alayhi shaytana náà ẹni rẹ àti dání lọ́wọ́ lé lórí o nínú ẹgbàá wa rí látàkùnú àwọn ṣèyítọ́ ni aláàkìkù ẹni pé akùnrin ló tún pe ọ̀bùn sí ọkiri rẹ akùnrin àsọlọ́tì àti akùnrin rọ̀bọ̀dì ẹ̀sìn akùnrin ẹni rẹ jẹ́ alátìlẹyìn àṣeyítọ́ lórí arákùnrin yìí àwọn hadithi yìí àwọn hadithi tọ́lá làdí ọwọ́ àgbẹ̀ bùkọ́rí méjèèjì dáka yìí nínú ẹgbàá wa bíi láàtẹ̀lẹ̀ àdóhùn ẹ má ṣe pè fún ẹ má sọ pé ẹ ṣe pè fún ọ ọwọ́ lọ́ọ̀nì mo fi ọlọ́run fura ọ àlìm èmi ọmọ kẹ́kẹ́ nípa ẹni yìí o ilẹ̀ akẹ́hu yuhibbullah wa rasulahu ẹni bí ìyàtọ̀ lágbára ó ní bí ọlọ́run ó sì ní bí òjíṣẹ́ mo lérò báyìí ní sókè àti sọ fún wa kálá wọlé pé ara àlè wọn lépè ayáàtú wa bá gbé àyà yẹn padà làkọ́dí káfárá lẹ́bí rẹ̀ kọ́lù iná lọ àhùwà lùmọ̀sí ògùn mariam. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقد كفر الذين قالوا إن الله هو المسيح ابن مريم وقال المسيح قل قل فمن قل فمن يملك من الله شيئا وقال اليهود والنصارى نحن أبناء الله وحباؤه فقد كفر الذين قالوا إن الله هو المسيح ابن مريم قل فمن يملك من الله شيئا إن أراد أن يمسك المسيح ابن مريم أن يهلك المسيح بن مريم وأمه ومن في الأرض جميعا ولله ملك السماوات والأرض وما بينهما يخلق ما يشاء ọlọ́wọ́ bá wá ń sọ fún wa nínú àyà yẹn wípé àlẹ́ àwọn aláìní àwọn tí wọ́n sọ wípé ọlọ́run òun náà ni mọ̀síhù ọmọ mọ̀ríámọ̀ ọlọ́run ni wọ́n ti di kèfèrí. ìrìn àtẹ́bí sọ wípé àdídálẹ́ tó lé ní kápá kankan lọ́dọ̀ ọlọ́run tọ́lọ́run bá fẹ́ pamọ́ sí ìhù ajá wípé kì í sọ ọlọ́run bọ́ nìyí sọlọ́run fẹ́ bí i tọ́lọ́run bá fẹ́ pamọ́ sí ìhù ọmọ mọ̀nìyàmọ̀ àti yá àti gbogbo ẹni tí ń bẹ yẹ́yẹ́ tálẹ́ tó lé ní kápá tí ọ̀dọ́ ọlọ́run ولله ملك السماوات والأرض وما بينهما àti pé gbogbo ìkápá sẹ́fẹ̀ àti ilẹ̀ tọ́lọ̀ ọba ní ìṣe àdúgbò ń bẹ láàrin méjèèjì. iná ń tẹ̀dá bọ́ bá ti fẹ́ bó ti fẹ́ dámọ̀ sí ìhù lọ́dà yẹn. wípé kó ní ìyá kọ́ má ní bàbá tíya ò ní ìyá tí ò ní bàbá ọkùnrin sì tún ni ó tún wá yọ Hawaawu lára rẹ̀ ọlọ́run bá ń ṣẹ̀dá ohun tó bá fẹ́ wallahu ala kulli shay'in qadir ọlọ́run ọba ni adálẹ̀ṣẹ̀ lórí gbogbo kan ọlọ́run wa qalat al-yahudu wan-nasara nahnu abna'u Allahi wa ahibba'uhu. Thank you. ولفلم يعذبكم بذنوبكم بل أنتم بشر ممن خلق يغفر لمن يشاء ويعذب من يشاء ولله ملك السماوات والأرض وما بينهما وإليه المصير الله أبدا ọ sọ lẹni tí túndé sí ọ̀rọ̀ padà fáwọn yẹ̀húdí àtàwọn kiri yóò ìyẹn ni pé àrọ́dù alá ahlil kìtàbì ìdésí ọ̀rọ̀ padà fáwọn bàkàdáàbíyà nínú ọ̀rọ̀ wọn tí wọ́n ń sọ ìgbé nahnu àbínà ọlọ́ọ̀hì pé ọmọ ọlọ́run làwa àwọn ọ̀daràn wọn lọ́mọ ọlọ́run làwọn aláwọ̀ tẹ̀sán pé làmì yẹ́lì ni wà làmì òun ò bímọ bẹ́ẹ̀ ni òun ò bí ọlọ́run ọlọ́wọ́ wá ń dídé ọ̀rọ̀ padà fáwọn ojú àtàwọn ọkùnrin yó nípa irọ́ wọn àtàdápa irọ́ wọn tí wọ́n ń pa ọlọ́run ní ẹ̀rọ àwọn yahud àtàwọn dẹ̀sọ́rọ́ wọn sọ pé nahnu àbìdá ọlọ́ọ̀hì wa àhìbáàhù wọ́n ní àwọn ọmọ ọlọ́run ní wá olólùfẹ́ ọlọ́run ọba ní wá ìyẹn ni pé àwa a lọ fara ti àwọn ànábì ọlọ́run tí wọ́n ń ṣe ọmọ rẹ̀ pẹ̀lú bí àwọn náà ti di ọlọ́run àbáwọn náà ti di ọmọ ọlọ́run torí bẹ́ẹ̀ ó sì ó ní àkọlé kan nípa àwọn ó sì nífẹ̀ẹ́ àwọn wọ́n lọ wá nu ewu tí wọ́n ṣe àdàkọ rẹ̀ nínú tíra àwọn ìpọlọ ń sọ fún ẹrú rẹ̀ tó ń pè ní Israel ibi anta ibi ní Bakiri wọ́n lọ mọ mi mọ mi àkọ́kọ́ wọ́n ní wọ́n lọ gbélé wọ́n lọ gbé sí ìtumọ̀ bí ẹsẹ̀ ìtumọ̀ rẹ̀ wọ́n yí ọlọ́wọ́ kọ̀dọ̀rọ̀ dà aléhìm ẹrù wáhì ní mímọ́ ní àsìlámù kìí sẹ́ni ká kìí ṣe méjì nínú àwọn tó gba ìsìlámù tí wọ́n dé sí ọ̀rọ̀ padà fún ọ́nà àwọn tó rí wọ́n pé wípé hádà yòtìlákọ̀ ìdààmú àlàtà ṣìrífì wà ní ìkírọ́m ìpè lọ́dọ̀ àwọn gẹ́gẹ́ alára gbólóhùn ansàbì ní bákírí wọ́n máa lò ó fún kí èèyàn fún yẹn ní àkọ́lé kò túmọ̀ ọkọ́mọ téèyàn bí ní túmọ̀ rẹ̀ ọ wà nù kákàdá wọn bẹ́ẹ̀. ìgbé ta bá lọ sí ansẹ̀mì ní ìtumọ̀ rẹ̀ ni pé èèyàn fi ń ṣàròfẹ̀ ni èèyàn gbé ga èèyàn fi ń pọ̀lé ni kò túmọ̀ ọkọ́mọ ní túmọ̀ rẹ̀ lọ́dọ̀ tí wọ́n jẹ́ ga lára wọ́n yí sọ́mọ ni. gẹ́gẹ́ bí àwọn ọkọrin yóò dẹ̀ kó ti má dà kọ́tù wọn náà ló ń tẹ́lẹ̀ àwọn ẹgbẹ́ ibi dada jọ Ìsá ọsọ fáwọn ìgbé ìdíza ìbú ìlà àbí wá àbí kú èmi lọ́dọ̀ bàbá mi àti bàbá yìí wọn ní lọ́dọ̀ wọn ìtumọ̀ rẹ̀ ní pé rántí lọ́dọ̀ wọn gẹ bí wọn ti bọ túmọ̀ rẹ̀ sí ìyẹn wọn yìí mo ń lọ sọ́dọ̀ ẹlẹ́dàá mi àti ẹlẹ́dàá yìí ẹẹrí wọn sì gẹ́gẹ́ ọba kílíà sí wa ọ̀hún ni pé láwọn yẹn dàrún lè àǹfùsì yìí mìíràn lèbòdó wà wọ́n dàrún ha fi àyíṣà alayhi salam. irun mọ́mí pẹ̀lú àwọn ọlọ́mọ ọlọ́run kẹwọ́ òwú ìṣòro sí bàtẹ́bí àyíṣà gẹ̀ẹ́ alayhi salatu wassalam. ṣùgbọ́n wọ́n fẹ́ẹ́ fi sọ̀rọ̀ yìí pé àwọn níyì lọ́dọ̀ rẹ̀ ni wọ́n ti wọ́n gbé ọmọ ọlọ́run ni wá olólùfẹ́ ọlọ́run ọba ni wá ọlọ́wọ́ wá ń dé sí ọ̀rọ̀ padà fún ọ yín pé kò ìfọ̀lì máa yọ azírú tó bí sọ́nà òbí kò. tọ́ba ajásí bàbá ọlọ́run ní tọ́ba ajásí ti olólùfẹ́ ọlọ́run bá ní. èyí wá ṣe tọ́lọ́run máa ń jẹ níyà nígbà tẹ́ ẹ fẹ́fẹ́ ẹ̀ báyẹ̀ kọ́lọ́run máa lọ́wọ́ rẹ̀ báyẹ̀ kọ́lọ́run máa ní olólùfẹ́ rẹ̀ àti bí bá níyàwó gan bí yẹn bá lù sínú ó ti ajẹ́ kọ́ lóun jẹ india pẹ̀lẹ́sẹ̀ tẹ̀ ń dá tọ́bajá sí pọ́nmọ́ ọlọ́run nìyí tó tọ́ tọ́bajá sí pé olólùfẹ́ ọlọ́run ọba nìyí tó tọ́ ó ti jẹ́ tó fi palẹ̀ tó fi pèsè náà jáde mọ́tò yìí nítorí àyè nígbàgbọ́ yìí ó ti jẹ́ tọ́lá ọba fi sọ pé wọlé nítorí àdàparọ́ yìí tẹ̀ ń dàdàpa rẹ̀ balẹ̀ àǹtò báṣáró mi mọ́ ní kọ́lá bí kò sí wípé ẹ̀dá ni nínú ẹ̀dá tọ́lọ́wọ́ bá dá ẹ̀dá ni yìí tẹ wá látara ádámù yàgùkẹ́ òlé wá yẹ ṣá òwò ayọ̀ àgbébò wá yẹ ṣá. يغفر لمن يشاء ويعذب من يشاء. torí bẹ́ẹ̀ ọlọ́wọ́ báyìí yóò ṣàforíjì fẹ́ni tó bá fẹ́ yóò sì jẹ́ni tó bá wù ú níyà àní kápá gbogbo sẹ́mi àtìlẹ̀ títọ́ lọ́wọ́ ọba ní ìsìn àti ojú bẹ láàrin rẹ̀ abẹ́ kápá ọlọ́wọ́ ọba lọ́wọ́ torí bẹ́ẹ̀ gbogbo gbogbo ọ̀dọ́ ẹ̀ lọ́wọ́ asẹ́rí sí ọlọ́wọ́ máa ṣe dájọ́ nípa àwọn ẹrú rẹ̀ pẹ̀lú tó bá fẹ́ bọ́ bá ti wù torí ọba àjọgbá ni tí ò ní ṣàbòsí ọlọ́run tó wá ní ahlal kitabi qad ja'akum rasuluna yubayyinu lakum ala fatratin min ar-rusuli. أن تقولوا ما جاء ọlọ́wọ́ bá tún wọn múrò wá lẹ́nu tí ń bá wọn gbàgàdá bí a sọ̀rọ̀ nínú àwọn yahudi àtàwọn ọ̀nà sọ̀rọ̀ tọ́lọ́wọ́ bá ń fún wọn nírò wípé. يبين لكم على فترة من الرسل أن ما جاءنا من ọlọ́run bá wá gbọ́dọ̀ wáyé pé àlóhùn ti fi òjíṣẹ́ ohun ti ṣe àdébà Muhammad òun ti rẹ òun ti fi ránṣẹ́ sí yín òun ti rẹ sí yín ó ti wá ba yín òjíṣẹ́ wa tó parí àwọn àdẹ́bí ọlọ́run tó ìpè kò ní í ṣe mi lẹ́yìn rẹ̀ wọ́n àdòjíṣẹ́ òun ni olùgbẹ̀kọ́ àwọn àdẹ́bí ọlọ́run dẹ̀ ní bàtàtà bíà òjíṣẹ́ wa ti wá dé báyìí yorùbá yé ló la kó máa la fásitì ọ̀sẹ̀ mi náà rọ́sọ̀lẹ̀ pé pé yọ́ọ́ máa ṣàlàyé fún yín yọ́ọ́ máa ṣàlàyé ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn fún yín àlá fásitì ọ̀sẹ̀ mi náà rọ́sọ̀lẹ̀ yẹn ni pé lẹ́yìn àkókò tó ti gùn tọ́lọ́run bá ti fi òjíṣẹ́ ránṣẹ́ tẹ́lẹ̀ ẹ̀rí yẹn ni pé ànábì Ìsá alayhi salatu wassalam òun ni nínú àwọn àmbìyá ìbàdí Israel nínú àwọn ànábì ọmọ Israel ànábì Isa lọ́gẹ́yìn kátẹ́ ní ẹnu àwọn olùmọ̀ọ́kọ̀ lórí gbèdéke tí ń bẹ láàrin ànábì Isa aleyhi salatu wa salam sadabi Muhammad sallallahu alayhi wa sallam afáwọn àbọ̀ ọ̀sùnmọ́nù dẹ̀hẹ̀dí àti kọ̀dáńdá nínú ẹgbàá wa kan wọ́n ní ọgọ́rùn-ún mẹ́fà ọdún ní bẹ̀ láàrin àtẹ́bí àyíṣà sàtẹ́bí Muhammad aleyhi salatu wa salam yóò Bukhari tí gbẹgbẹ alátọ̀dọ̀ Salman Al-Farisi àti kọ̀dáńdá àwọn ní ọgọ́rùn-ún márùn-ún ọdún àti ọgọ́ta ọdún ìyẹn five sixty ní bẹ̀ láàrin àtẹ́bí àyíṣà sàtẹ́bí Muhammad sallallahu alayhi wa sallam àfọwọ́ ọgọ́ àgbẹ̀wò àwọn ẹ̀ tún wí ẹgbà wá kí alátọ̀dọ̀ apága wọn sọ̀hábà wọn ni mo ti ń bẹ láàrin anabi isa sadeba muhammed ọgọ́rùn márùn ọdún ní àti ogójì ìyẹn five forty nígbà tó wọ ẹ̀sọ́ kan pé six twenty ni èyí yóò wù kọ́tà sí kẹ̀kẹ́ tó jáde kó láàrin gbogbo àwọn nǹkan wọ̀nyí fa innal qa'ila al-awwal wọ́n lẹ́ni tó wí ta alákọ̀ọ́kọ́ ká má tara wa láàbù òun tó gbà lérò òun náà di sètàbí àti sànẹ sànẹtì ṣàmùsíyà ẹ mọ̀ fún nǹkan ọjọ́ tó wà nínú òòrùn tẹ́ǹkà ọkọ̀ ju ti kọ́ bọ̀rù lọ. three sixty five àbí àbí sixty six ló ń bọ̀ wọn ló tọ́ fàá síkiri ẹ̀ fi tàfé nìyẹn kò sí wàhálà kankan mẹ́. ẹ̀rí wọ́n ní èyí tó wá kọ́ jù bẹ́ẹ̀ lọ òun tó ń gba lérò wọn ní kọ́mọ́rì ìyá òun ló ṣùgbọ́n ẹ̀rọ kó wọ́n dìjọ́ ọ̀dìbẹ́ẹ̀nì kúnlẹ̀ ní àti sanadi ṣàmùsíyà ọ̀bẹ́ẹ̀nì kọ́mọ́rì ìyá láàrin ọgọ́rùn-ún ọdún tẹ kátìrí ẹ̀ sixty five tẹ̀ ń sí èyí tó ṣe kó ṣùgbọ́n àwọn ká. ta a bá ọdụ ọgọ́rùn ọdún kan ọdún mẹ́ta ni ó fi jura wọn lọ pẹ̀lú òṣùpá ìyẹn ni pé ní ẹ bá ka àwọn january yìí náà ń kà lórí december nìkan tí wọ́n bá ní ó pé ọgọ́rùn báyìí tó bá yẹ pé tó ni ó kàn ó máa jẹ ọgọ́rùn ọdún àti kíni o àti mẹ́ta wọ́n ní torí ẹ̀ òun lọ́wọ́ ọba àlejò láti sọ nípa ìtàn àwọn ahlil ọlọ́run ní wàlá ní tóbi káfíń sálásà ní àtìsí ní náwó ń dáadó tí sàá ẹ̀rí ẹni kó kílíà gidigidi wọ́n lò nínú ọgbọ́n yẹn tí àwọn ẹ̀yìn yẹn wọ́n ní wà záádó tí sàá àwọn ọ̀bí ìfikiri kú wọ́n fi mẹ́sàn-án kò sí kílíà rárá tọ́ba jẹ́ kọ̀mọ́rí ya ajá nígbẹ́ yóò jẹ́ three oh nine làwọn asáàbù ìkáàfin ló nù kòtò yẹn sọba yìí kó sùpá lajà ẹ̀wọ̀n kó sùpá nìyí gbogbo pàápẹ́ rẹ̀ ní kópé thirty twenty nine lọ́gbọ̀jù kò yá àdìgbọ́rọ̀ máa ń lo ọpọlọ rí táwọn afá yìí máa ń lò ní àdìgbò wọn lọ́dún fẹ́ẹ́ tó yẹ òtún wọn lọ́ọ̀ fún kàlẹ́ndà rẹ̀ ẹtù bọ̀ báwọn afá yìí ṣe máa ń ṣe wọ́n ní kọ́ yẹ kí tọ́jú yọ ìbejì òtún tẹ̀léra wọn sílẹ̀ àkáyé lọ́rùn oṣù ni <laughs> ìgbà ìdàtọ̀ ṣùgbọ́n ìlànà ìgbà àṣàrà

ajáde ọgọ́rùn ọdún mẹ́ta gírígé wọn làwọn asábìkà ni wọ́n lò nínú ọ̀gbìn yẹn ṣùgbọ́n àyè ọdún oṣù pàlàkà yóò jẹ́ kéde ọ three oh nine ọgọ́rùn ọdún mẹ́ta àti kéde o àtọ́dún mẹ́sàn-án wọ́n fi ẹ̀yìn pé tá a bá ti ka ọgọ́rùn ọdún kan tọ́lá yẹn gbọ́rùn lẹ́ni ń sóńkà ní àwọn january dé december yìí fẹ́ ń ká yẹn ọdún mẹ́ta ni ó wà láàrin rẹ̀ sí tó ṣùpá sọ níbẹ̀ yẹn yóò ti wá kíá ìpè ajagbegbe gbèdéke ti bẹ láàrin anabi Isa àti anabi wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n sàtú ọgọ́rùn-ún mẹ́fà ti bẹ láàrin wọn tó ọgọ́rùn-ún mẹ́fà ti bẹ láàrin wọn rọ̀bá rí ẹ̀rí ìdíkì yẹn bẹ̀ wọ́n ló rí lẹ̀ nínú sahih bukhari hadith látọ̀dọ̀ àbí ìfọwọ́ ìrọ̀ ti ọlọ́ sàlá wọ́n lè jíṣẹ́ ọlọ́run sọ́lọ́ lọ́wọ́ àlùsọ́lá sọ báyìí pé. ẹ̀rí kò tí a ti a ìfẹ́ ẹni tọ́ lẹ́tọ̀ọ́ jù sọmọ mọ́ríàm tọ́ dẹ́ẹ̀tì sí jù èmi àtẹ́bì láàrin èmi àti ẹ̀kọ́ sáré nìkẹ́sì. àdébí wa sallallahu alaihi wasallam ó ní láàrin ní àtàdébí àyíṣà kò sí àdébí kankan. wọ́n lé léyìí ìdíyèsí ọ̀rọ̀ padà ń bẹ fẹ́ẹ́ni tí bá lérò yìí pé ọlọ́run máa tún gbà àdébí kan dìde lẹ́yìn àdébí àyíṣà tí wọ́n ń pè pa àdébí yẹn ní Khalidu kúlù sílẹ́ẹ̀lì wọ́n lé bí kòtò ayé ti sọ. obìnrin yìí pé nǹkan gbà lérò pẹ̀lú áyà òun ni pé ọlọ́run bá gbà àdébí wa Muhammad jáde àlàáfàá tọrọ sí rírà rọ́sọ́lẹ̀ ìyẹn ni wípé tó ṣe pé àkókò ti pẹ́ tàǹdẹ́mì ká ti lọ ọ̀nà ti lọ ẹ̀sìn ti ṣe jì ìbáṣe òrìṣà ti pọ̀ àgbélébúlẹ̀ ti pọ̀ ọwọ́ ajá sí pé pẹ̀lú àǹdẹ́bì tọ́lá ọba gbé dìde anabi jẹ́ àtàmọ̀ ní àárẹ̀ ọjọ́ dara tó pé pérépéré ìwà ní bùkátà sáà nẹ́bì nígbà yẹn ahoro amọ̀ gbogbo àwọn yẹn ni wọ́n fẹ́ ká nẹ́bì dé torí gbogbo ẹni yíwọ́ torí bàjẹ́ ti ká gbogbo ojúlé ayé àwọn yẹn ti ń kọjá ara sọ́lọ́ àìmọ̀ká ti hàn láàrin àwọn ẹrú ọlọ́wọ́ àfàwọn díẹ̀ nínú àwọn ẹni tí wọ́n gbọ́ àtẹ́gùnbọ̀ ẹ̀sìn àwọn àtẹ́bí ọlọ́run ọba àtijọ́ mú lọ́dọ̀ apákẹ́ àwọn àbáàrì yẹ̀hóódì àwọn àfa àwọn júù àtàwọn ẹni tó ń ṣèjọ sínú àwọn ọkọ̀rin yóò àtàwọn sọ́ọ̀bì yìí náà. gẹ́gẹ́ bí ahmed bó ti gbẹ̀gbà wáyé látọ̀dọ̀ ìyá ni mo lè fi máa àlùmọ̀já ṣèrí wọn là tẹ́bi sallallahu alaihi wasallam wọ́n lọ sí kútùbà jọ̀gàn lóun tó wá sọ bí kútùbà rẹ̀ nìyí o. dájú ẹlẹ́dàá mi ọ̀pá mi láti ẹ̀sẹ̀ kí n kọ́ yín bí o tẹ́ ṣa ìmọ̀ rẹ̀ nínú nǹkan tó bá fi mọ̀ mí lóde yìí. كل مال نحلته من بعد حلال. أري lílo rẹ̀ ni pé ó ní gbogbo dúkìá yòó ìfi ọlọ́run lọ sọ bẹ́ẹ̀ fún mi gbogbo dúkìá yòó tí mo fi tọrẹ fún àwọn ẹrú sí ni ẹ̀tọ́ ni o. wọ́n lọ́wọ́ ọba àlejò láti sọ wípé adigungun àwọn ẹrú sí mi yẹyẹ bọ́ dá wọn lẹ́ni tó dúró déédéé tó tó tó dúró déédéé. نعم وإن الشياطين أتتهم فأضلتهم عن دينهم àti táàlì bó ti wá bá wọn nìyẹn ọwọ́ á sì wọ́n lọ́nà kúrò níbi ẹ̀sìn wọn. ọwọ́ á lọ sí ilé ìwọ̀ fún ọ ìdébí ọlọ́run ọba sí lẹ́tọ̀ fún ọ. àmọ̀ràn tí ó tún wá pa wọ́n láti àwọn àṣẹ ìdánìyẹn pa wọ́n láti. ibi kí wọ́n fi nǹkan ẹ̀mí ìkejì mi ọlọ́run tó ṣe pé mi èsì sọ ìtọ́ka kẹka lẹ̀ mọ́ sí bẹ́ẹ̀ fún wọn. ọmọ iná lọ àjẹwọ̀jáde náà lọ́rọ̀ ilẹ̀ ààrẹ ààbò ọmọ pọ̀tàwùn. àròbá wo. tọ́ ẹ̀rí ní ìgbà yẹn ọba àlejò ọlá àwọn wà gbogbo ọpátá láì lárúbáwá wọn ni o. elédè mi wọlé o àfi àwọn àṣẹkùbọ díẹ̀ díẹ̀ nínú àwọn ọmọ Israel. وقال إنما بعثتك لأبتليك وأبتلي بك وأنزلت عليك كتابا لا يسلك الماء تكرهه نائما ويقوال. ẹ̀rí lẹ́yìn náà ni pé wọ́n lọ́wọ́ sọ pé mo wá gbé ìdá dẹ́bìtì dé báyìí láti lè dán wò wà àbùtẹ́lì abik yẹn ni pé mo fẹ́ sì náà wò ni o mo wá sọ tí ra kankan lè fọ́ lórí kómi ò lè parẹ́ ọba ká bẹ ìbọn lẹ́ni tó sùn àtìgbà tó bá wà lójú fò. ثم إن الله أمرني أن أحرق قريشا فقلت يا رب إذا يسلبوا رأسي فيدعوه خبزة tọ́ ó ní ẹ̀yìn ìgbàyọ̀ ọlọ́run tó wá pa mí láṣẹ pé kí n wí àwọn ọkùnrin tí kì í dáná sọ ah, wọ́n kì í fi wọn mọ́ á àá wọ́n lọ́wọ́ bẹ lẹ́dàá wọ́n bá fọ orí mi wọ́n sọ di kóbùsà wọ́n sọ di búrẹ́dì ọlọ́run ní àwọn ọ̀dà bá rí bẹ́ẹ̀ ìwọ́n lé wọn jáde báwọn náà sì lé wọn jáde. wàá dúró mi lóbi. tọ́ torí bẹ́ẹ̀ jáwọ́ lógun ìyẹn ni bá gbèjà rẹ kọ́ ọ dẹ́ fún ọ àwọn tó bá yẹ kọ́ ọ dẹ́ fún dẹ́ fún ọ á dẹ́ fún ọ náà. torí bẹ́ẹ̀ àbùsáyẹ̀lẹ̀ bí àwọn ọmọ ogun kan dìde àwọn alẹ́ òmùrú márùn-ún rẹ̀ á dìde. wàá kọ́ sí àgbà tó torí bẹ́ẹ̀ àwọn tó bá tẹ̀lé ọ lọ́ọ́ fi wọ́n bá àwọn ẹni tí yapa rẹ̀ jà yẹn ní fáwọn tó bá ti gbà fọ́ ẹjọ́ lọ dìrọ̀ mọ́ àwọn ẹni tí wọ́n yapa rẹ̀ tí wọ́n gbà fọ́ kẹ́ bá wọn jà àti pé àwọn ẹni tí wọ́n wà lójẹ́ náà nìyí rẹ mẹ́ta ni wọ́n. ẹ̀rí alákọ̀ọ́kọ́ nìyẹn ẹni tó wà lọ́wọ́ agbára tó ń ṣe dọ́gba tó tún jáde kò ga sísì tó ń tọrẹ. ẹnì kejì náà àwọn ènìyàn àlùjẹ́dẹ̀ òun lẹ́nu tó ṣe yí kí aláàánú ni ẹ̀mí rẹ̀ rọ̀ sí gbogbo mọ̀lẹ́bí àti mùsùlùmí. mùtàsọ́dì àti ìyẹn kan tó ṣe yí pé àfíìsì lòun tiẹ̀ kì í sọ ní pálapàla tálákà wa ni ọwọ́ adi mọ̀lẹ́bí yìí sì tún bá ṣe sàrà àwọn ẹni àlùjẹ́ tẹ̀fẹ́ tẹ̀ ta nìyẹn. ẹ wá láwọn tí ó wọlé rẹ márùn láwọn tí ó. ẹ ọlẹ ọlẹ ó ti pé kò ní ìlàpà kẹkẹ nípa ọlọ́run kì í ṣe kẹkẹ irú ẹni ẹni dẹ́ni o láwọn tí wọlé ni. ọ̀làdínà mú kí kùn tẹ̀lé ọ́ صفا يحيى لا يبلغون هذا ولا مالا wọ́n láwọn ẹni tó ti pé sẹ́dàrún olùtẹ̀lé ni wọ́n ó pè ní sẹ́dàrún àbí túbà á túmọ̀ kẹ́lẹ́ gbogbo ẹ̀ wọ́n wá lálé wọ́n wá dúkìá ẹ̀rú ọ̀lẹ̀ yẹn ni. bẹ́ẹ̀ ni wọ́n bá lára lé yóò láǹfààní ní òde wọ́n bá ní dúkìá á ní òde ìwà kẹ̀kẹ́ ń tẹ̀. wọ́n lọ ọ́ lẹ́yìn náà ẹlẹ́ẹ̀kejì òun ló ń jàmbá tó ṣe yí pé láyà fà aláhùn tọ́mà àbí ilé kẹ̀kẹ́ ọ̀pamọ́ nípa rẹ̀ ẹ̀rí kí nǹkan bá ju kékeré báyìí lọ báyìí yóò ṣe jàmbá bẹ́ẹ̀ ẹ̀ gbọ́dọ̀ àwọn ọ̀dọ́ pé tí wọ́n bá fún yẹn lẹ́yìn yóò sì tún la tí yẹn bá la ẹyin kí ni àǹfààní lọ́wọ́ àbẹ̀ jẹ́rẹ́ ẹyin tó wọ̀ sí ìkó ni o ibi tó ti wọ̀ ẹ́ sùn ọ̀yà. ورجل لا يسلم ولا يمسي إلا وهو يخادعك عن حالك ومالك. ẹ ẹ ní kẹta àwọn náà lẹ́nu tó ṣe wípé owó oníjìkò ní wà nírọ̀lẹ́ ti àfi kọ́ máa ṣe ìyànní ìkọ́díhùn ẹ̀tẹ̀ kọ́ máa ṣe ẹ̀tàn fún ọ nípa ara ilé rẹ̀ àti dúkìá rẹ̀. wọ́n ló tún sọ wípé inú àwọn ẹni náà òun ẹni tó bá yahu tàbí ọ̀parọ́ ẹni karùn òun náà ní alifahish oníbàjẹ́ yẹn kí ló dá àgbàlérò pẹ̀lú odidi àdìsí gbọ̀rọ̀gbọ̀rọ̀ tá a gbé wáyé ìwọ́n ahmed wọ́n bí hadith yẹn jáde ló dá àgbàlérò ló dá fẹ́ yọ bẹ́ẹ̀ gẹ́gẹ́ òun ni ọ̀rọ̀ táwọn sọ̀rọ̀ sábà tó gbé wá inna Allah dáadáa jọ ọlọ́run ó wo àwọn ẹni tó wà lórílẹ̀ gbogbo ọpátá lọ́la ìfì elédè mi ni àbí lárúbáwá ni ọ ilẹ̀ baqaya min bani Isra'il àfàwọn àṣẹ́kùbọ̀ díẹ̀ nínú àwọn ọmọ Isra'il nínú gbólóhùn mi sọ́jà ti mọ́ muslim wọ́n ní min ahlil kitab nínú àwọn bàkàtà díà àwọn ọmọ kẹtọ́kẹ́ kù tí wọ́n mẹ́sì dání nìyẹn tọ́lọ́jọ́ ti pẹ́ ọgọ́rùn ọdún mẹ́fà fa tí wọ́n rọ́jú sẹ́kẹ́ tí wọ́n máa sọ káyìí ẹsẹ̀ lé èyí tẹ́ ṣe yẹ ọ̀dà ẹ wo bí táwọn afa ń pariwo lójoojúmọ́ ibi náà làwọn èèyàn gbọ́ yìí lóòótọ́ èèyàn gbọ́dọ̀ bínú ká sọ fún wọn pa ìtọ́sọ́nẹ́ bí àgbà wọn bá lò tí ẹ̀rọ pé wọn láyé múlẹ̀ àwọn ọlẹ́ ẹrù ṣáàdà ádámù kàbó lè ṣe ọmọdé kí ló mọ̀ọ́lá ọmọ àǹtàfà dẹ́hùn èèyàn gbọ́dọ̀ sọ fún wọn òjíṣẹ́ mọ́ ìgbà àjíṣẹ́ mọ́ kílẹ̀ ìdẹ̀ fi jíjẹ́ máa bá àárín kí wáṣọ àti ládùúgbò àwọn bẹ́ẹ̀ gbogbo ìta wí lájọ ìdẹ̀ ló ń kọ́. ọ̀bùnì sílùú ọ̀gbọ̀nlẹ̀ ọ̀hún ẹ̀ṣẹ̀fàfẹ́ ẹni tí ó wọ ọ̀rọ̀ wọ ẹ̀mí àwọn èèyàn lọ́wọ́ tí wọ́n kẹ̀ sílẹ̀kùn láti. ẹgbẹ́ nù hìdáyà méjì hìdáyà yọ̀kẹ́ ọlọ́run fi rí lẹ́fà Ànábì sallallahu alaihi wasallam tó tún jẹ́ sallallahu alaihi wasallam الله يقول إنك لتهدي إلى صراط مستقيم هداية الرسالة تنجو لعلمي وعام عطاني سيو جوانا تنجوني توصلين الله يقول نبي أورا أبو طالب أنا أقول إنك لا تهدي يعني هداية التوفيق فلو في الإلفات نبي صلى الله عليه وسلم هو عادي eré àlébìrì ó lè ṣe ìbọ̀dẹ kòńkẹ́ sẹ́ni tó bá ti dé fẹ́ sí onífẹ́ ẹgbẹ́ ọba bẹ́ẹ̀ ìwọ fún ti tẹ́lẹ̀ rẹ̀ mọ́lẹ̀ ọlọ́run ló máa fún ní mọ́lẹ̀. ìgbà tó ti wá dájú nínú ìdáyà méjèèjì ẹ̀yọ̀kẹ́ lórí rẹ̀ fàdébí ajá ikú gbogbo ìyẹn náà pátá kò sí bọ́ọ̀lì lè pàtàkì tó ti wá pàtàkì tá àgbẹ̀bí sallallahu alaihi wasallam gba ẹgbẹ́ méjèèjì ni owó òfin yọ ẹ tún máa lọ wá àforíjì ọlọ́run ó sì tún máa dúpẹ́ fọlọ́run ìṣe dẹ́dẹ́ ọlọ́run ní máa ń mú kíní ẹ̀wẹ̀ mi èyí ṣe ohun tá a sọ yẹn ní òjì kọ́rọ̀ yéèyàn. so nípa bẹ́ẹ̀ ọjọ́ ti pẹ́ oyè káwọn yẹn ti sin náà àwọn ajá ti pẹ́ sí kan ó ti dàrú máwọn yẹn lọ́wọ́ ó tó ní fọlọ́run padà gbá nẹ́bí dìde sallallahu alaihi wasallam àwọn afọlẹ̀mọ́ àwọn ẹ̀dá ọyọ wọn jáde ní òkùnkùn lọ sínú mọ́lẹ̀ wọn fi wọ́lẹ̀ sí orí ìmọ́lẹ̀ tó clear àti sẹ̀rí àtọ́gbọ́ lọ́lọ́wọ́n ọba àlekẹ́ ọlásọ yìí pé ọ̀dìjà ẹ̀kọ́ ọ̀yà. yàrá ìlà ìwọ̀n náà. ọlọ́run náà yí bàkàtà bíyà òjíṣẹ́ wa ti wá báyìí sísè àdébí wa muhammadu sallallahu alayhi wa sallam a máa ṣàlàyé fún yín ẹ̀kúnrẹ́rẹ́ ewu tó tún wà nínú ẹ̀sìn aláfàtúrọ̀ tí mìíràn rò sólè tòun tí mo ṣe ti pẹ́ ọjọ́ ti pẹ́ ọ̀rẹ́ ti pẹ́ ṣèbí náà la pè ní ọgọ́rùn ọdún mẹ́fà yìí tí ìrẹsì ọlọ́run bàtẹ́ni àyíṣà tó ti lọ àǹtẹ̀ kúlú ọlọ́run ṣe bẹ́ẹ̀ ọgbà dẹ́bì dìde. kẹ́sì má máa sọ jáde lẹ́nu wípé àwọn orí olùtùnú kankan àṣírí olùkìlọ̀ kan ọlọ́run lè lè sọ̀rọ̀ ẹ̀ mọ́. kọ̀ọ̀kan ti jẹ́ àgbo. pápá ó ti wá dé báyìí olùtùnú olùkìlọ̀ bíi sàdébà Muhammad ó ti wá dé bá ayé ìyẹn ni pé kẹ́ ẹ má máa mú àwíjàre wá kẹ́ ẹ má máa sọ wípé yá àyùhà lẹ́bí rẹ̀ bá dàlú kí náà ó mú ọ̀gá yàrú ẹ̀yin tó ti pé wọ́n ti ẹ̀sìn yìí wọ́n ti pààrọ̀ rẹ̀ wọ́n ti yí ipò kẹ́ ẹ má máa mú àwíjàre wá wípé àlàárí rẹ̀ ń sẹ́kàn tí ó fún wa nírò dùnú pé tá a bá ṣe rere á rí rere kọ́mọ bá sọ bẹ́ẹ̀ pépé àárín ránṣẹ́ kan tí ó ṣe kìlọ̀kìlọ̀ fún wa pé tá a bá ṣe bí èèyàn ò rí bí ọlọ́run ní ọ̀dìjà ẹ̀gún bàṣírò wọ̀nàdé ó ti wá dé báyìí olùfúnni ní ròdùnú rírí àti olùṣèkìlọ̀ tí í ṣe Muhammad sallallahu alayhi wa sallam wallahu ala kulli shay'in qadir àti kọ́ lọ́wọ́ bá ní adá lè ṣe lórí gbogbo nǹkan Ibn Jarir wọ́n lè túbọ̀ rẹ̀ ní ibi èmi ọlọ́wọ́ bá lágbára láti jẹni tó bá ya pa mi níyà kí n sì sọ tó bá tẹ̀lé mi kí n sọ ẹlẹ́sàn rẹ̀ ọlọ́wọ́ bá wá sí fẹ́ sọ fún wa ọ̀fẹ́ tàbíkírù Musa ọ̀hún bìnnà ábìláyìí. rírẹ kí ànẹ́bí musa kọ́ rẹ ìjọ rẹ̀ létí ìtẹ̀rẹ̀ ọlọ́run èyí tó ṣe fún ọ. àtibọ́lọ́wọ́ bá ti pa wọ́n láṣẹ pé kí wọ́n wọ al-ardil muqaddasati ilẹ̀ mímọ́ ti ṣe Palestine àti bí wọn ti bóòdì lé lórí. ọlọ́wọ́ á ní wàyí kọ́ ọ́ lábúrú sáré kọ́ mi ìyá kọ́ mi لكم فيهم جعل فيكم أنبياء وجعلكم ملوكا وآتاكم ما لم يؤت أحدا من العالمين. ọlọ́wọ́ bá dé ó burú wá nípa irú rẹ̀ òjíṣẹ́ rẹ̀ ẹni tó bá sọ̀rọ̀ tí sí ànábì Mùsá ọmọ ìmọ̀ràn aleyhi salatu salam pé kọ́ rẹ̀ ìjọ rẹ̀ létí ìdẹ̀ra ọlọ́run ọba tó ṣe fún ọ. ẹ ìdẹ̀ra ọlọ́run tó ṣe fún ọ tó ṣe pé dẹ̀ra yìí orí ayé pẹ́pẹ́ àti tọrú tọ́ba ṣe pé wọ́n lè dúró sójú ọ̀nà ẹ̀wọ̀n tó dúró déédéé nìkan bá máa dà á nígbà tá a tẹ̀lé musa sọ fún ìjọ rẹ̀ ìgbẹ̀yìn ìjọ. torí bẹ́ẹ̀ ẹrẹ́ tí ìjọba láwọn ọba tó ṣe lè rí lórí yìí. nígbà tí ó gbé àwọn àǹdẹ́bì dìde láàrin yìí ìyẹn ni wípé báńdẹ́bì kan bá ti lọ àǹdẹ́bì mi ó tún dé lọ́dọ̀ bàbá yìí Ibrahim títí fa wọ́n fi wá jáde wípé àǹdẹ́bì ọ̀yẹ̀ kò gbò ìyẹn ni pé kàdálí kàkánú láyà zálù fíìmù nàbíyà láàrin àwọn ọmọ Israel bá débi kan bá dín lọ làdébi kan dé tí ń pè wọ́n lọ síbi tọ́lọ́wù tí ń sọ wọn lára ìdí àjẹ tọ́lọ́wù tó fi wá parí sórí àdébi àyíṣà àléhi sọláàtù ọ̀sálàmù ọlọ́run sẹ̀ wá rẹ̀ ní sí ẹni tó parí àwọn àdébi ọlọ́ọ̀ba àtàwọn òjíṣẹ́ ọlọ́run sì ṣe Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọlọ́run tó sẹ̀ wá tó wá gbé yẹn dìde bá wá ń sọ bí gbígbà tá nígbà ìjọ adérẹ́sì dẹ̀rọ ọlọ́run ọba tó ṣe fún yín nígbà tó gbé àwọn àdẹ́bì dìde láàrin yín wọ́n já alágún ògbólóńkà. ó tún wá ṣe ilé ọba ó ṣe ilé ọba ẹ̀rin yẹn ni pé ẹtún jẹ́ ọba ó tún ní kọ́ kẹ̀kẹ́ jẹ́ aláṣẹ tí ó jẹ́ alákòóso wà á ta kó máa lábọ̀yọ̀ ọtí àhàdà mìíràn lẹ́hàá alámi. ọlọ́run bá tún wá fún yín léwu tí ò fún ẹnikẹ́ni nínú àwọn ẹni tó wà láyé ìyẹn lásìkò wọ́n gbà yẹn káyẹ̀rì. Anábì Musa wá sọ pé yá kọ́ mi ní kòló lẹ́ ọ́gbọ́n lé mọ́ kọ́ńtà sáta lẹ́sìn Ẹ̀rí agbẹ̀gbẹ̀ wà àdágún bá lábẹ́ ó ti àdáfẹ́ lálẹ́ àlàyé ọlọ́wádùn hadith wípé ọ̀rọ̀ bàtàwí yẹn yẹn ni pé wọ́n já àlàkó pòlúkà ó ṣe yí lọ́ba yẹn ni pé ọba yẹn ẹni tó ní ọmọ ọ̀dọ̀ tó lóbìnrin tó nílé àsọ́ba ni àwọn fún sí ní ṣe tu nìyẹn. ike àtàwọn ọmọ ìsirayìlì àwọn làkọ́kọ́ ẹni tí wọ́n kọ́ lọ́mọ ni. ọ̀dẹ̀ tí wàá dùn hadith yìí pé anabi sallallahu alaihi wasallam nínú sunan imam Tirmidhi wọn là anabi sallallahu alaihi sọ yìí pé wọn ni asbaha minkum mu'afa fi jasadi ẹni tó bá jí lu yìí sára rẹ̀ gbádùn. wàá nìyẹn kì í ṣe tó tún wá ní fọkànbalẹ̀ láàrin àwọn ọjọ́ rẹ̀ ó sì di odi odi oúnjẹ ọjọ́ kẹ lọ́wọ́ rẹ̀ ah. odi di oúnjẹ ọjọ́ kẹ ọ wà lọ́dọ̀ rẹ̀ ọ̀kà àdàmọ̀ àhìnà tìlẹ́gùn tó níyà bí hàdà àfihàn bí ẹni bí gbogbo ayé ni wọ́n ti darí sọ́dọ̀ rẹ̀ ẹni tí wọ́n ní mọ̀ wùsà àfihàn sọ yìí pé ìdáàbọ̀ ọkùnrin sàdá kọ́lé bẹ́ẹ̀ ń kọ́ wáyé wà á ń tẹ wà máa lè kọ́ dúró àtàwà o wọ́n bá ti jẹ́ ní sáré tó ní ayọ̀ kẹ̀wé àtọ́ báyé irú kẹ̀wé jọ ni. wọ́n lọ́rọ̀ tọ́lọ̀ wá sọ pé wà á dágún bá lábí yóò ní àhádá mẹ́lẹ́lẹ́ àlàmì ìyẹn ni wípé àgbáyé àsìkò yìí ni o. ìrìnkè lásìkò wọ ọ̀sẹ̀ àbí ìtúbi ìbáwọ̀ ọmọ ìsirahìlà.

àtúwá pèsè fún wọn nínú àwọn ọ̀kẹ́ tọ́kọ́tọ́kọ́ ọ̀fà sọ̀rọ̀ hàn alalẹ́ alárin afúwọ́ alájùlọ lórí gbogbo ayé yẹ lásìkò wọn gbà yìí wọ́n ju àwọn kọ́mpútì lọ àwọn àgbẹ̀kù àbá bọ́sàrì nígbà yẹn báwọn náà ti lọ́lá wọ́n ti lọ́lá tó ọlọ́run tún sọ lẹ́yìn tí ń búrò wá nípa débi musa nígbà wọn sọ wípé ya musa ìjà ńlá rẹ ilá kama lọ́hùn àlẹ́ ìrẹ musa báwa wá ọlọ́wọ́ kàkẹ́ báwa sọ wíyẹn náà ti lọ́lọ́wọ́ àdébi musa sọ pé ìlẹ̀kọ́ ọ̀hún ní àjẹ́ hà lẹ́wọ́ ìjọ aláìmọ̀kẹ́lẹ́ fẹ́ ya ilẹ̀ ahúláhí musa máa ń ro ọ̀hún fi yí ọba tẹ́lẹ̀ ọba kanú yàrá lò àwọn ènìyàn ń táwọn ènìyàn ń ṣe òjò déédéé ń tọ́ máa gé pẹ̀lú wọn ìbàjẹ́ ni wọ́n wà lórí ẹ̀ ìwọ́n tí wọ́n ń ṣe ọ̀dà kọ̀là àfẹ́rọ́lá yìí àbùkù ikú ìlàhà sẹ́ni tó yàtọ̀ sọ́lọ́wọ́ ọba lẹ́ni wá fún yín pé lọ́lọ́wọ́ wà wọ́n afásọ́lá tó alálẹ́ àlárí tóbi kọ́lọ́ tẹ̀ fún yín lájùlọ lórí gbogbo ayé tó dá bẹ́ẹ̀ ni pé àwọn ni wọ́n lọ́ lásìkò wọ̀ kọ́ tàbí ẹni gbogbo ayé ààyò ìjọ ànẹ́bì lọ́lọ́ tó sì túbọ̀ lálọ́dọ̀ ọlọ́wọ́ tíṣẹ̀rí ara ẹ̀ pé sílábọ̀sì rẹ̀ ló dédé àdébí ìjọ àdébí lọ́la pọ̀lẹ́ jù bákan náà àríwọ́ tóbi jù ní ọlá wọ́n sì tún pọ̀ lárísìkì wọ́n pọ̀ lówó wọ́n pọ̀ lọ́wọ́ èyí lè wò bá a ti bí wọ̀ ìkápọ̀ ọlá ìjọ àdébí tó wá fẹ́jú iye wọn tó wá gbèrè olọ́lọ́wọ́ ما عليك sọ pé ọ̀kadà àlekàjà lẹ́kọ́ bọ́tà wa sàtọ̀ lẹ́kọ́ olóṣù àdá àlàndẹ́sì báyìí la ti ṣe ibi ìjọ tọ́jẹ́sà tàbí kọ̀gà kọ̀tẹ̀rẹ́ tó fi jáde pé ilé bàbá jí olùjẹ́rìí pé gbogbo àwọn èèyàn yòókù láti wá àwọn àdéhùn tó pọ̀ lórí eléyìí nípa ọlá ti bẹ fún jọ̀ọ́ àdébì sallallahu alaihi wasallam nígbà tá à ń sọ̀rọ̀ ọlọ́run tọ́lá ọlọ́wọ́ bá wa tó wá ń sọ nípa bàjẹ́bí musa ṣe ń ṣe àwọn ọmọ ìsirahílì lójú òkòrò jihad ìjagunsójọ́ dẹ ọlọ́wọ́ àti wíwọ fẹ́sọ̀lù mọ́kúndínlì. eléyìí tó ṣe yí pé káàdì àìdíhìm ọwọ́ wọn lọ́wọ́ àtẹ́lẹ̀ ní sàmọ́ọ̀dì bàbá wọn Yakub tí wọ́n pè ní Israel nígbà tó fi tíráfùlù òun àtàwọn ọmọ rẹ̀ àtàwọn aráalé rẹ̀ tí wọ́n lọ sí mọ́sálì lásìkò gbà tí àǹtẹ̀bí Yusuf aleyhi salatu salam lọ́jọba ní mọ́sálì wọ́n wá kó ní mọ́sálì títí fá ìtẹ́ kúdùsù lọ́gbọ̀n yẹn o àtàwọn mùsùlùmí lọ ní kúdùsù tọ́lá wà níbi Yakubu mùsùlùmí ló wà bẹ́ẹ̀ o àwọn júù ní kèfèrí láàrin lè àtàwọn ọkọ ní yòòyè ètò ilẹ̀ islam wà láwọn fẹ́ máa gbé bẹ́ẹ̀. nígbà yẹn làdébí àkúbù ti jáde kó ní kódò ọwọ́ àlọ́símọ́sáàdì àti gbogbo àwọn ọmọ àtàwọn aráalé nígbà tá a yusuf fi jọba alimọ́sáàdì kọ̀ wá kó bẹ́ẹ̀ títí fáá ó fi padà ní pé wọ́n padà jáde pẹ̀lú àdébí musa alayhi salatu salam. wọ́n wá padà rí pé àwọn òbí rẹ̀ ṣé ìbámu ẹni tó ń pè lóbì rẹ̀. pé pé wọ́n ga gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ wọ́n jẹ́ jàbáàdìà wọ́n ti gba kúdùs. àdébí musa alayhi salatu ọwọ wá pa àwọn ọmọ ìsirayélu láti fi ẹ wá wọ lọ tí wọ́n lọ bá àwọn ọ̀tá wọn jà ó sì fún ọ ní ròdù dúbí à ẹ̀yìn lẹ́sẹ̀gùn. ọba takú tọjọ wọ́n gbọ́rọ̀ sátẹ́bí musa ọba wa jẹ wọ́n yá pé kí dùn ọ̀tàlọ́ọ̀dì fi sẹ́ẹ̀rì àṣírí wọ́n làwọn lọ sọ́yọ́ lápẹẹrẹ ẹsẹ̀ ni wọ́n fi ń sá lọ ó sì lè jẹ́ làkó bí. tí wọ́n ti dé fìdítì wọ́n bá tún padà sẹ́yìn. wọ́n ọ̀bọ bí wọ́n lọ wọ́n ṣe bẹ́ẹ̀ fún títí fọ́tí yẹn ọlọ́run ọba ṣe bẹ́ẹ̀ láti fi jẹ wọ́n yà nítorí àti ètò tí wọ́n ṣe nípa àti ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run bá wá kúrò wá nípa nẹ́bí Musa alayhi salatu wa salam nígbà tó sọ fún ọ ìwé yá kọ́ mi ní kó lọ lọ arda al-muqaddasa ẹ̀yin ìjọ mi òdòkòló la gbọ́dọ̀ kọ́ da sátà ilẹ̀ mímọ́ ẹ wọnú ẹ̀ àlẹ́tí kátàbà lọ́hùn lẹ́kọ́ èyí tọ́lọ́ ọba tó ti sàlùkáwálé rẹ̀ fún yín lórí ahọ́ bàbá Israẹ́lù ṣíṣe Yakubu wípé ilẹ̀ yẹn wìrà sátù mọ́ni ámọ́lẹ̀ mi kú ogún lọ́wọ́ bá jẹ́ fẹ́ni tó bá nígbàgbọ́ tó yí. ọ̀la àtàrẹ̀sàdù ọ̀la àdìbáríkùn. ẹni ẹni sẹ́rí bẹ́ẹ̀ ní ṣe jihadu ẹ má sẹ́rí bẹ́ẹ̀ ní jagun àwọn ẹni tó wà ń bẹ̀ òní fẹ́ fi bẹ́ẹ̀ lẹ̀ torí lẹ́ẹ̀bù kú lè fọ́tà ń kọ́lé bó ń kọ́ sírí kẹ́ máa padà pàdánù. Ọlú Musa. Tó sì bọ́ sí Musa àwọn okòó nílẹ̀kùn. Ẹ̀rí parí fi kó túbà lónìí ibi òdìdí bí ayé àbí márùn ló pe kúndùsù nílẹ̀ ìbò àwọn wa kún bẹ àwọn obìnrin ò kún bẹ. kọ́ọ̀lù ya musa ọ̀hún alẹ́ rẹ̀ musa ìtẹ̀bí akọ̀rọ̀ jàmbá yìí náà. àwọn ọ̀ṣọ́ tí wọ́n jẹ́ ajẹ́ ní sábà wà nílẹ̀ tó ní káwọ̀ yẹn. àwọn oníwọlú rẹ̀ ó tí wọ́n fi jáde bẹ́ẹ̀ sí wọ́n fi jáde wọ́n sì àwọn ajáde torí bẹ́ẹ̀ fàáyé ya kúrò ju omi ní ha fa ilẹ̀ dàkìlú. tí wọ́n bá ti jáde bẹ́ẹ̀ gbà yà wá wà wọlé gbà sódẹ̀ pọ́sí. wọ́n mú àwíjàre wa ipe ìlú yìí lọ́pọ̀ alágbègbè àwọn ọ̀bẹ ká lọ́ọ́ bá wọn ti fẹ́ mẹ́jà àwọn obìnrin fa. dàwí kálíkì àhìlá. ẹ ọgbọ́n ọgbọ́n ní ẹ̀lẹ́ àná kan wọ́n bá ní ròyìn àwọn àbá àwọn ẹ̀tọ́ bá ń yira àwọn alágbára náà àwọn ọmọ ìṣàbí kẹ̀kẹ́ wọ́n lè lùrù àròyìn àbá àwọn àwọn èèyàn tí wọ́n ń náà òkú wọ́n alágbára àwọn alágbára tí wọ́n ẹ̀hẹ́ tí wọ́n bá jáde gbà yẹn ẹ̀hẹ́ àwọ̀ ọdún ẹ̀ àwọ̀ ọdún gbà yẹn. wọ́n ní eléyìí ọ̀hún tó ní kótópátó yóò ṣàrò àti káálíbù nípa ọ̀rọ̀ jihad. ọlọ́run ọba àlejò aláwọ̀ sọ yí pé. قال رجل من الذين يخافون أنعم الله عليهم ادخلوا عليهم الباب يوشع àti káálíbù tí wọ́n jẹ́ ọmọlẹ́yà tẹ̀mí musa aleyhi salatu wa salam. àwọn wá ń ṣe ìbánisọ̀rọ̀ fáwọn ẹni ẹbí sáà lẹ́bí ọlọ́run ọba lẹ́nu. wọ́n lóun ní àyà sọ pé kọ́ làrọ̀ jùláàrì yẹ yúṣàwọ̀ àti àwọn méjèèjì wá ń sọ nípa pàtàkì jihad fáwọn ẹni àwọn méjèèjì bìnnà lẹ́dínlẹ́ yá ká fóònù nínú àwọn ẹni tí wọ́n ń páyà lè tí wọ́n ń páyà ọlọ́run. àní àwọn ọlọ́run alẹ́ ìjìmọ́ ọlọ́run ṣe dẹ́ra fáwọn sí wọn. yẹ́nì gbígbà táwọn ọmọ Ísírẹ́lì tí wọ́n kọ̀ jálẹ̀ fáwọn gbọ́rọ̀ sọlọ́run lẹ́nu káwọn ọwọ́ kúndùn sàbíkìlà àwọn òṣìgbọ́rọ̀ tó ti ṣe ọlọ́run bá wúsá lẹ́nu. àwọn àwọn yúṣọ́wọ̀ àti kálíbù wa bẹ̀rẹ̀ sí ní ṣe wọ́n lójú kòkòrò. ìdẹ̀ra bẹ́ẹ̀ àwọn yìí ti ń páyà àṣẹ ọlọ́run. wọ́n ń páyà àyà ọlọ́run. ẹ̀rí wọ́n láwọn bí máa sọ yìí pé kọ́ ọ́ làrọ̀ jù lárí bí lẹ́lẹ́ bí lẹ́lẹ́ bí náà ká fún náà yẹlẹ pẹ̀lú àwọn ẹni tó ṣe yí pé làwọn gbà á bà tó ìbẹ̀rù bẹ lára wọn wọ́n sì láàyè lọ́dọ̀ àwọn èèyàn àwọn méjèèjì náà ni yóò ṣàrò gbólò lóòlò àti káálíbù gbólò yóò fi náà gẹ́gẹ́ bí abdullahi ibn abbas sọ àti mujahid àti ekrima àti atiya àti sudayi àti rabi ibn anas anas bíi ẹsẹ gánà àwọn sálàm àti kálàm àwọn sọ fún wọn pé òdìkòló aléhi wìlbáàbà ẹ lọ wọlé bá wọn lẹ́nu rẹ yé tiẹ̀ lẹ́nu rẹ gbọ́rọ̀ sọlọ lẹ́nu. torí bẹ́ẹ̀ tẹ́ bá ti wọ bẹ̀ ẹ borí. ọlọ́run ní ẹ fara sí tọ́wọ́ ẹgbẹ́ nígbàgbọ́ kì í ṣe kí ẹ̀sìn gbàgbà tí wọ́n ti gbàgbà ní borí wà bẹ́ẹ̀ ọlọ́run pa yín láti ẹ bá ṣe ọlọ́run tẹ̀ yẹli pé tẹ bá fara ti ọlọ́run tẹ tẹ láṣẹ ọlọ́run tẹ gbọ́dọ̀ tó ti ṣe ọlọ́run ọba lẹ́nu ọlọ́run ọba rẹ̀ yín lọ́wọ́ lórí ọ̀tá yín yóò fún yín lọ́wọ́ ẹ wọ̀ lùtọ́lọ́run bá ti kàkọ́lẹ̀ rẹ̀ fún yín yẹn wọ́n ní ṣùgbọ́n ebi wọ́n ti ṣùpẹ́ wọ̀ ọ̀gbọ́n gbogbo dáhà báyìí sọ kò tẹ̀ ní ìtumọ̀ sí wọn táwọn méjèèjì sọ nígbà wo tún sọ̀rọ̀ kọ́ ló yá Musa. ẹ̀rí gbélé yìí lágbára ọ̀dà rẹ̀ tó tó àwọn ọmọ Israẹli òun ló fà àti tọ́lọ́ bá gbàjọba lọ́wọ́ wọn èyí yóò sì máa rí ká ah, ọtọ bẹ́ẹ̀ ọba adébí lọ́lọ́ bọ́ọ̀rọ̀ fúkàbí sọ̀láàmì láàrin ẹ̀yin náà wo àwọn ẹni méjì tún bá wọn sọ ìwọ tí wọn sọ jáde náà ni pé yá Musa. àwọn ọlọ́rọ̀ bá rí lè sọ àwọn wí tiwọn ni o ìwọ tó ọlọ́rọ̀ lọ́rẹ́ ọ. ẹ̀rí mọ́ lágbára àwọn òní wọ̀ láéláé bọ́dá mú fíya obìnrin pa gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ bí òkú ni wọ́n gà àríwọ̀bẹ̀ àti tí wọ́n fi jáde àwọn oníwọ̀bẹ̀ ọ ẹjọ́ kò jihadi olódó àwọn abẹ́ mọ̀ táwọn obìnrin bá kó fẹ́ tọ́ba ti fa sí abẹ́ àti àwọn ọ̀rọ̀ fún gafọ́ sọ̀rọ̀ sí láà ìwà àtẹlẹ́dà rẹ tó ní káwọn ọlọ́ọ̀ fèsì obìnrin ẹ lọ́ọ́ bá wọn jà ilẹ̀ àhùnẹ́ kọ́ ìdù àwọn ojókòó bíi tẹ bá ti ṣẹ́gun náà ẹ̀kẹ́ sí wa àwọn àwọ̀lẹ́ láìlà àyè. káàárọ̀ yẹ kí ìjọba ń bọ́ lọ́wọ́ wọn tó tọ̀. ọlọ́wọ́ ọ̀jọ̀ wọn lójú títì níbi ìpínlẹ̀ sí ọlọ́wọ́ ọ̀jọ̀ wọn. ilé yìí kò sí ohun tẹ́lẹ̀ ìtúbọ̀ pé àtijọ́ àjùlọ àti ìyapa tẹ́lẹ̀ sí ọlọ́wọ́ àti àbí bọ́tajà. Harry níbí báyìí a sì ti wú bẹ́ẹ̀ tẹ́ẹ̀dì máa rí bí àdíjọ yìí àwù lọ́lọ́lá ju gbogbo jọ. èsì tó dáa gbáà táwọn sọ̀hábà kọ̀ ní ọjọ́ ogun bá dàrí kí ló fi da tó sì táwọn sàdé wí níbi ogun bá dàrí tí wọ́n fi dá lẹ́bi lówù ọlọ́lọ́fà rẹ̀. nígbà táwọn sọ̀sálámà ọ̀sẹ̀ jíròrò láti báwo èèyàn kan jà àwọn ènìyàn dé jáwó lè bọ́dọ̀ ilẹ̀ ẹ̀yẹ. wọ́n kẹ̀kẹ́ lọ kọ̀ fún àwọn èrò tí wọ́n ń kó ẹrù bọ̀ tí wọ́n ń pariwo sáwọn mùsùlùmí. ẹ àwọn èrò yẹn nìyí wọ́n wà pẹ̀lú àbí sùfìàn. واقترب منهم النذير وهو في جمع ما بين 900 إلى 1000 في الحجة. بعد ذلك ما بين يسوع òǹkà wọn sì rí wọn fẹ́ẹ̀ tó bí nine hundred and sixty or one thousand. والبيض واليغس فتكلم أبو بكر رضي الله عنه فأحسن ثم تكلم من تكلم من الصحابة من المهاجرين. ورسول الله صلى الله عليه وسلم يقول fúlàtò ní yíbí àwọn kèfèrí yẹn ẹyin náà lè jẹ owó orígun jọyọ ní mọkà Ọlọ́run tó wá padà yọ̀ǹda bá tẹmí pé kò sí yíyá lọ sí màdínà ẹ máa tún lẹ́yìn lọ kọjá owó ogún kẹkẹ ẹrù ogún ẹ tún lẹ́yìn lọ kò ní sàm ẹ bá gbọ́ báwọn kí lórúkọ rẹ̀ àwọn fàyàwọ́ bí wọ́n ṣe máa ń dé ìbínú ìbínú ìjà jíjà pẹ̀lú àwọn kọ́ńtọ́ọ̀mù yẹn bẹ́ẹ̀ náà làwọn yóò ti wọlé. sani wa nílé ìtọ́kẹ́ rẹ̀ ọba lẹ̀ ìdí ọlọ́run bá ké sáwọn sọ̀hábà jọ yẹ kí ẹ àwọn kíni wọn máa lè wọn tún ti ń bọ̀ láyé ọ̀rẹ́ sí one thousand òun ló ń káwọ́ ẹ fún mi nímọ̀ rẹ̀ ẹ̀yin mùsùlùmí ẹ̀rí wọ́n ní àlùkò sáláwọ̀ sọ̀rọ̀ yẹn wọ́n fẹ́ mọ kí lọ́wọ́ àlọ́dà àwọn àǹsọ̀ sáláwọ̀ ni wọ́n pọ̀ jù jọ yẹn. sáàrì dùbí rẹ. sáàrì dùbí rẹ yà Rasulullah wọ́n lẹ́yìn bá àtàkàbí rẹ̀ kàkì lọ́wọ́ ìgbà àrùbá bíná àwọn àgbà Ẹ̀rí tẹ́rí báwọn ọjọ́ àwọn ọmọ ìsirayìlú ẹ̀ṣẹ̀lẹ̀ yẹn. Àbá Sáàdùkú ni màá ọ̀sùn rọ̀jò ọlọ́run tẹ̀lé á lè jíjẹ ọlọ́run ewu tó máa súnmọ́ pẹ̀lú ọ̀rọ̀ tẹ̀ sọ ibi ìfẹ́ ti ń lọ̀ wá pé ká wá lọ jà ní. mo fi ẹni tó gbèrè àdẹ́bì dìde pẹ̀lú òtítọ́ tọ́ ọ bá fi lọ̀ wá pé á wọnú odò tí ní àdẹ́bì bẹ́ẹ̀ ti kó sí báyìí wá ní òkú bẹ́ẹ̀ pẹ̀lú rẹ̀. ẹnì kí òní sáfẹ́ yìí ló wa. ọ̀hán صدقوا إلى اللقاء وحل الله عن الوجبة إنما دخلوا به عين ìyẹn ni bí àwa nìyàwó oníkórìíra ọ ni wò yóò ta lè kàn lọ́dọ̀ àwọn ọ̀tá wa lọ́la á ṣe sùúrù nínú ogun yẹn á sì sòdodo níbi ìpàdé wọn bọ́yọ́ lọ́wọ́ ọba àlejò ọlọ́run fi ẹ̀rẹ̀ àdẹ́bì nípa wa ohun tí ó ṣe kójú rẹ̀ ó tutù torí bẹ̀ fọ́ọ̀tìrì fílẹ̀ kó wa jáde lórí ìbùkún tọ́lọ́run wọ́n ní bí wọ́n ti ṣe ọlọ́run bá ṣe sùn nìyẹn.

ìyáàgò yorí ìdúró sùnwòlá lọ́ọ̀hì sọ́lọ́lá àrùsọ́lá ẹ̀bẹ́ yìí lẹ fẹ́ sàbẹ́bí nìkan níbẹ̀. àwọn ẹ̀ wá dá wọn ni aláwọ̀ wọn ni sọ fáwọn ọmọ ìsirahìlú ṣe sọ fún àtẹ́bí musa sí wa. kí làwọn ọmọ ìsirahìlú sọ pàṣẹ àwọn àgbàwọ̀ bùkà kọ́kọ́ tìlà ìwà àtẹlẹ́dà rẹ̀ máa lọ ẹ̀ lọ́jà ìṣẹ̀ àhùnà ẹ̀kọ́ ìdùn àníbi táwọn ò àní mo fẹ́ ẹni tó ṣe yí pé a fi ẹni tó di ọdìdí pẹ̀lú òtítọ́ búra lọ́wọ́ dọ̀rọ̀ ta àkìbáda ha ìlà bárakìlì gẹ́rẹ́ lẹ́tàbà rẹ̀ ọ̀nà yẹn jì tó o bá gbé kẹ̀gùn rẹ tó níbi tó lọ nìyẹn a máa fọ́ lórí àbẹ́rí ọjọ́ ti lọ nítorí àdìlẹ̀ ìṣèbéèrè a tún máa tẹ̀síwájú nígbà rí ọ̀yẹ́ ká parí rẹ̀ débi máa yà yẹn ṣùgbọ́n wọ́n fẹ́ 他大爷的！ nìyẹn ẹ̀yà kìíní ẹ̀kọ́ sẹ́nu pọ̀ jù ṣé gbọ́ dáadáa. tó jókòó. wọlé hmm. ìjókòó tí sọ́ọ́lù àìlùmí máa ń jókòó òun náà lè yí dẹ́yìn náà ti mọ̀ yẹn nínú xadìtì ẹlẹ́ẹ̀kejì àbáyínà nàwáwí àti ìmáàmù nàwáwí nígbà tí jẹ́ bẹ́ẹ̀ lò àlejò sàlám tọ́wọ́ bá nàbì sallallahu alaihi wasallam ẹ̀rí pé ìjókòó àtayá òun ló jókòó sọ ìjókòó pé à ń fi ṣẹ́bùwà káwá sọ pé torí ipá nẹ́bí jókòó bẹ́ẹ̀ jẹ́jẹ́ student lè máa jókòó bẹ́ẹ̀ níwájú olùkọ́ ẹ̀lẹ́kọ̀ọ́ ni ìyẹn gbọ́dọ̀ jókòó níjókòó àtayá tí ìbá ti pé nira bá mú yẹn ẹ̀rẹ́ ti kẹ́ tó jókòó àtayá ó yẹra kó níjókòó rẹ̀ ti padà sí kíni o kò ti jọ bẹ́ẹ̀ tí wọ́n yọ ń dẹsẹ̀ àbí bákan ṣùgbọ́n yàtọ̀ síbẹ̀ bóyá wọ́n jókòó ìyá ọmọ tó wà níbi sọlọ́lọ́ àìsọ́lá bẹ́ẹ̀ ni wọ́n ti fẹ́ kí wọ́n máa jókòó níwájú àwọn tí wọ́n bá jẹ́ olùkọ́ ọlọ́wà àlà. Lóòlù lóòlù lóòlù lélẹ́yìn ọ̀yàtọ̀ sí lóòlù yóò ṣe àrùn bọ́ọ̀lù nóòlù bíi nóòlù tẹ máa ń ka nù ara fi rúfin ìjàhíyà òun nìyẹn kọlọ bó ti ń sìn ṣùgbọ́n àdébí nóòlù lòun nóòlù lòun náà. aláwọ̀ alákòókò. Thank you àtàdé alòsùn nàrà ni pé ọ̀rọ̀ méjì lọ́wọ́ ìyàwó àyíká ọjà lọ tẹ̀lé àgbà àwọn sọ pé ẹni yóò tọ́ bá sọ pé ọkọ òun rí ọlọ́run ọjà dàparọ́ ìlànà ìbùdó àbájọ ọjà ọlọ́run tẹ̀lé àdúgbò àwọn sọ wípé ànábì sallallahu alaihi wasallam ṣe kí ni ọ̀rọ̀ lọ ọ̀rọ̀ bó díẹ̀. ẹgbà wa kéde kejì lọ́dẹ̀ lálàáfíà ṣùgbọ́n tó kẹ́tí àwọn olùmọ̀sọ òun ni bí àwọn àfáàní ńlá méjèèjì a bọ́rọ̀ kẹta wa ọ̀rọ̀ sọ̀rọ̀ yìí wá látọ̀dọ̀ àwọn àfáàní ńlá méjì sọ̀rọ̀ bọ́rọ̀ yẹn dẹ̀ lálàáfíà ọ̀rọ̀ kẹta gbọ́dọ̀ jáde àgàgà aláǹfààní àti hadisai jámọ̀ hadis pẹ̀lú kíkà sọ wípé rírí sí ìyàwó àyíṣà tí wọ́n ti lẹ́sìkì rẹ̀ bí òṣèṣe òun náà lè rúkúyà rúkúyà tó àyìn kí ẹ̀ fojú gẹ́ẹ́dé yẹn báyìí ìyẹn bà sọ̀rí ìyà pẹ̀lú ju agbárí wọ́n ní ìyẹn ní ìyàwó àyíṣà ń sọ pé kò wáyé ṣùgbọ́n ibi àfọwọ́ ọ̀túnlẹ́mù náà bá sọ ọjọ́ lọ sàlẹ̀ àti gbọ́dọ̀ táwọn ń sọ òun náà lè rúkúyà kọ̀lbíyà ẹ̀ kéèyàn dẹ̀ rí sáàsùsọ́lá rí ọlọ́run lẹ́nu rírí ọjọ́ agbárí ó ti jẹ́ ọdún dàrú ẹ̀yàwó insha Allah kọ́nà kó tó wà lẹ́nu àlùjẹ́nu nínú dáadáa tó tún máa lé sí lálùjẹ́nu náà dáadáa dáadáa kò náà di ru'yatullahi tabaraka wa ta'ala ìjọ wáyé sọlá wọn bá lè gbàgbọ́ pé lilladhina ahsanu al-husna wa ziyada tí àwọn tó ṣe rere wọ́n á rí al-husna onídàá àlùjẹ́nu hajjati wọn wa ziyada àti àlejò àlejò yẹn lẹ́nu ru'yatullahi tabaraka wa ta'ala lẹ́yìn gbogbo ìdára báyìí ọlọ́wọ́ ni ìsúsà àlejò tà láti lóyìn tó ti dé fún wa yìí rírì yẹn ni tó bá rí ọlọ́wọ́ báyìí tó ní yọ wá tó wá lé sí gbogbo nǹkan tó wọn ní orí tẹ́lẹ̀ kọ́lọ̀ kó ti wá lẹ́yìn tí ó wà lè jẹ́lẹ̀ tí ó sì ti sáré ọlọ́wọ́ kan. Thank you bẹ́ẹ̀ ilé ẹ̀ ti sọ̀rọ̀ sí wọn yẹn nígbà òṣèlú yìí táwọn máa ń gbìyàn ká wa ẹ̀rí làwọn máa fi ń ṣàlàyé àyà máa ń sáàmù olùbásọ̀rọ̀ wa máa tọ́kọ́ kìí ṣe pé wọn táwọn olùtù làwọn tù yàwọ́ lọ wájú làdí ìtàn ṣàlàyé máa ń sáàmù olùbásọ̀rọ̀ báwọn ò rí owó mi báyìí báwọn máa sọ̀rọ̀ lásán ọ̀rọ̀ lásán yẹn ọ̀dẹ̀ wúlò fáwọn àjọ wa lẹ́yìn káwọn máa wò wọ́n rẹ̀ wọ́n wà yóò dúró kọ́ láti sọ. so àyọ̀kọ́ bá ń bá kọ́ lùbá sọ̀rọ̀ wọ́n bá sọ̀rọ̀ kájú lásán pé tùmọ̀ rẹ̀ kẹ́kẹ́ nìyẹn. èyí tó tújú òun ni ilé ìjẹ̀bẹ́ ìlú gbà tó tún farada sọ tó tún farada àti pé síwájú kò dá àlẹ́ nìyẹn ó tún change. ọ̀tọ̀ ní kọ́lọ̀ tó rí báyìí ó tún change padà débi pé kò tiẹ̀ sí ròyìn mọ́. bọ́ọ̀ bá nìyẹn ti yé bẹ́ẹ̀ ẹ ọkọ lọkọ ọkọ làkọtọrọ àrùn tẹsílẹsẹ ọkọrọ ọhún nínà bọ́ọ̀ bá àríyẹ ti yé bẹ́ẹ̀ sọ̀tọ́rí bẹ́ẹ̀ rírí yẹ pé a gbà dáadéé hadith méjì fún lọ́dọ̀ àwọn olùwọ̀ méjèèjì yẹ sọ ká tú u sí pé rírí ọkàn ṣùgbọ́n rírí tójú agbára insha Allah níjọ́ gbé dàlù kìyàmọ̀ fáwọn onígbàgbọ́ ilé ìkàlẹ̀ sọgbà Ẹ̀rọ lágbá rẹ̀ bàjẹ́. Dáa. آه آه نعم نعم ìgbà táwọn sọ̀rọ̀ làánà àrí ìfà sọ fún àbẹ̀bí sọ́lọ́ lọ́wọ́ àtàlà ẹni tó ṣe pèlè nǹkan ìgbìmọ̀ ló tó sáré pẹ̀lú wa mọ́ torí pé pé ọmọ ajé kò ní ṣèwọ nìkan tí mo fi sọ pé náà làánú kọ́ lọ bá wa gbé kéferì níbi tí mùsùlùmí sùn kéferì ni mùsùlùmí ni àwa ti sẹ́ẹ̀dì ara wọn ìyá ọlọ́run fẹ́ jí débi pátẹ́kù rẹ̀ lè fẹ́ dọ́dọ̀dọ̀ rẹ̀ bọ̀bọ̀ bí ẹ́ sì pé òfin jáde pa á ṣe ní wọ́n dọ́rù kù ìpè ìtẹ́ ìtẹ́ kù mùsùlùmí ẹ bá tún gbé kébìrì ẹ tún gbé òun náà lọ rẹ̀. bọ̀rọ̀ bá nìyẹn ti yé bẹ́ẹ̀ náà lè pè ìyá ọlọ́run ìkẹ́ ọlọ́run ní máa ń tẹ́jú ni. bọ̀rọ̀ bọ́ sí ẹ bẹ́ẹ̀ sì sọ ohun tí mo gbà lérò pẹ̀lú rẹ̀. bẹ́ẹ̀ a máa ṣe lọ yẹ kẹrẹ sẹfẹ rẹ títọ́lọ́wọ́ ọba dáhà nígbà tí òsì káwọ́ rẹ̀ lọ́wọ́ wa títọ́lọ́wọ́ bó fi fún alágbèdè gbà láàyè tí tẹ́kù yóò fi tóbi tó wá fi sódò rẹ̀. wọ́n yẹ kó kan wà níbi kò sọ ọ̀kẹ́ máa wà ń sàánú wọ́n yẹ pé gbogbo ẹ̀ta tó ń kú wa ń sẹ́yìn rẹ̀ sí. tó bá rí bẹ́ẹ̀ á wá gbìyànjú kásà tó júbọ̀. ìfẹ́ kú òdídé kù bàbá rẹ̀ òtọ́ba yẹn kásá àtòjúbọ̀ bẹ́ẹ̀ àtòjúbọ̀ bẹ́ẹ̀ kásá àtòjúbọ̀ rẹ̀ wo onídò nídò lákẹ́lẹ̀ kan fún gbòkú wọn lọ tí ìbá ti pínlẹ̀ bá fẹ́ tó bá gbolé wọn. alẹ́ ẹ̀mí gẹ̀ẹ́sì fún ìpínlẹ̀ tí wọ́n fi yọ sọ́ọ̀fù lókù òun lókù yẹn ni wọ́n tó gbòkú lọ sí tẹ́tẹ́lẹ̀ ẹ ẹgbẹ́ ẹgbẹ́ alẹ́ rẹ̀ á máa gbé lọ àmọ́ nítọ̀ rẹ̀ ni pẹ̀lú pé ibi tó bá ti fún alẹ́ èyí sì ń sàdédé lẹ́nu ọ̀rọ̀ ju iṣẹ́ lọ iṣẹ́ ní máa ń gbèyàn lẹ́nu ọ̀rọ̀ iṣẹ́ ní sì máa ń sọ̀yàn dọ̀gá ẹni yóò ti bá lọ mójú tó tẹ́sí yọ lẹ́nu ọ̀rọ̀ ọ̀sọ́gbọ́n kẹsẹ̀ fẹ́ da ẹ bá lẹ́yìn ní lèmọ́mù ẹ̀yìn lẹ́yìn náà ń darí ẹ ẹ lè lẹ́nu ọ̀rọ̀ tó àbáwọ̀ àlọ́run kó bẹ̀ àbó lè ta ẹ̀kọ́ ẹ̀kọ́ bí wọ́n ti kọ́kọ́ sí lọ rí ìdè lónìí ẹ̀ ebi àwọn yẹn ti mú ọjọ́ kọ́ ọ̀kẹ́ wọn lè mú dùsùn mẹ́ta báyìí ẹlòmíì ọ̀sán kan tí ò lè fi dé òdo wá sọ́dẹ́ na abeg tí wọn ṣe kótó di pé wọn ṣe padà sẹ́yìn nǹkan bí wọn gbọ́dọ̀ wọn ti gbogbo ẹ̀ sí kó ti wà tẹ́lẹ̀ tó iṣẹ́ yẹn ni kẹjá ti èyí lè mọ́ nítọ̀ dáadáa ẹni tó fẹ́ gbé wáyé gbogbo èyí ó sì dúró lórí ẹ̀ tó gbogbo bí wáyé a máa yí pọ̀lọ́ bẹ́ẹ̀ rẹ̀ tọ́lọ́wọ́ balẹ̀ kí ọlọ́fi fún anígbà láàyè bí o fi lè mójú tó dáadáa tó lè pẹ́ tí wọ́n máa dé bẹ́ẹ̀ tí wọ́n jẹ́ mùsùlùmí gidi kò ní jáde pé àfa àti gbẹ́ bọ òun lè oṣù kú torí ìpínlẹ̀ tẹ́lágbó lé wọn torí lé wọn kú máa ń sìnkú sí tẹ́lẹ̀ wọ́n wá gbé lọ sórí tẹ́ wọ́n á lọ gbé sẹ́gbẹ̀ẹ́ ẹni tó ní tàwọn ṣe é lò ó burú gan-an ọlọ́wọ́ àlọ́ aleykum salaam. Ah, bá ti rí ilẹ̀ pé kó àwọn àlejò ní kéèyàn sọ ọ̀sọ̀mọ̀ yóò ṣáwó fún báyìí pé ó ní ìtọ́jú káyé àwọn mẹ́rin àgbọ̀ láti yóò ṣáwó fún àjọ àbájá yìí. bẹ́ẹ̀ ni wọ́n padà dà lẹ́bi yóò ṣáwó. òun ni sọ pé ìgbà tó ń ṣe jìhádì lọ ilẹ̀ rẹ̀ sùn ọmọ lẹ́yìn musa lè lẹ́yìn àdẹ́bí musa lè fẹ́ àwọn tó ń jà dẹ́bí ní pàṣẹ rẹ̀ jábáyà ni wọ́n fẹ́ tó ní ìfẹ́ ní sàwọn àmì ọmọ kí wọ́n wọ́n bá sọ fún gẹ̀ẹ́rì ọjọ́ lọ sọ́dọ̀ kájí òkú ní sàwọn tó di ẹ̀sìn tó bá ti rẹ̀ pé kó àdẹ́bí ọlọ́run ní tọ́ ajá ìpamọ́ àti àbúrò sàwọn ní ìbá سبحانك dị نعم a ti sọ ọ̀rọ̀ ẹ̀rí tó lọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti sọ tí bá tó tó kó sùn wa ah, ó bèbè. ẹ wọ̀ fún mẹ́rin ilé yẹn wá nípa àwọn ẹni tí wọ́n kó kùtà láwọn sàhábà jèrò ni wọ́n pa àwọn kùtà láti bẹ̀rẹ̀ sí kàkọ́ wọn. mọ̀rọ̀ bó ti yé ṣùgbọ́n tí wọ́n bá ti sùn sáfù wa káfà dá àmọ̀lẹ̀ wò wàyí ńlá tábà ṣépè fún kéèké ìlà pàpà والله أعلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك